والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله باب الخلع عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وآله وسلم فقالت يا رسول الله ثابت بن قيس ما أعيب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام فقال رسول الله صلى الله عليه وآله وسلم اقبل الحديقة وطلقها تطليقا رواه البخاري وفي رواية له وأمره بطلاقها ولأبي داود والترمذي وحسنه أن امرأة ثابت بن قيس اختلعت منه فجعل النبي صلى الله عليه وآله وسلم عدتها حيضة إبواين أموات ní abẹ́ àkọlé الخلع الخلع wọ́n mú látara xọlẹ̀ tẹ̀wò bí bọ́ ẹ̀wò ó tilẹ̀ jẹ́ pé lédè lárúbáwá wọ́n sọ pé xọlẹ̀ yẹ̀xlẹ̀wò xọlẹ̀ ẹ̀yìn èèyàn bá bọ́ ẹ̀wò sílẹ̀ ṣùgbọ́n níbí wọ́n fún ní dhamma dípò kí wọ́n fún ní fatha wọ́n pè ní khula láti ṣe ìyàtọ̀ láàrin bíbọ́ ẹ̀wù sílẹ̀ àti bíbọ́ ọkọ sílẹ̀ eléyìí tó jẹ́ ìpìlẹ̀ oníkan pè ní khul ṣùgbọ́n nígbà tí wọ́n ti lò ó fún bíbọ́ ọkọ sílẹ̀ wọ́n pè ní khulu' ìdàgbà lérò pẹ̀lú khulu' náà ni kí obìnrin kó kú lọ́dọ̀ ọkọ látàrí owó tó san fọ́kọ. eléyìí wá tátara òfin tí ọlọ́run ọba ṣe nínú alukur'an nínú suratul baqara tó ní fa in khiftum alla yuqima hududallah fala junaha alayhima fima iftadat bẹ́ẹ̀. yàrá o máa ń báyìí. ikú àtọkọ àtìyàwó eléyìí wọn ní pa òfin ọlọ́wọ́n bá má dáadáa láàrin wọn má. wàhálà fìtínà pákàlẹ́kẹ́ ni ọmọ ṣẹlẹ̀ ń gbogbo gbà ọlọ́ọ̀ni kò sí nǹkan tó burú pé kí wọ́n túká látàrí tóbìnrin bá fi rárá rẹ̀ padà. nítorí pé bákan méjì lobìnrin máa fi kó lọ́dọ̀ ọkùnrin ẹni tí ọkùnrin bá ti fẹ́ níyàwó tó bá ṣẹlẹ̀ pé kò wọ̀ fọkùnrin má ọkùnrin ọ̀fẹ́ rí má níyàwó ọkùnrin ọkọ̀ lẹ̀ nítorí bó tilẹ̀ jẹ́ pé tá a bá wo àwọn ọ̀rọ̀ tó lọ ń sọ nínú alukur'an àbí tá nàbì sallallahu alaihi wasallam tó wí nínú súnà nípa ọ̀rọ̀ afẹ́rẹ́ ni àfẹ́rẹ́ ni àwọn kẹta sábà máa gbọ́ yé lára àwọn ànàsóso ṣẹ̀ráyà yìí òun náà ní pé ṣẹ̀ríyà kò kápá fẹ́ra wa àwa fìlà wa lẹ̀ akọ̀ra wa lẹ̀ eŋti ìfẹ́ rẹ ni tọ́da lórí rẹ ni pé kẹ́ ẹ fẹ́ra yín kẹ́ ẹ sì ṣe túká àfi kó pé ikú ni ó yà yín ẹ bá wo àwọn ọ̀rọ̀ tó lọ sọ àtòfin tó fi lélẹ̀ lóríṣiríṣi nípa ọ̀rọ̀ afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni àní sáláì gbélé yé ń bẹ̀. tọ́ eléyìí tó túmọ̀ sí pé Islam ọ̀kan yìí pé kọ́lọ́ fẹ́nikẹ́ni gba ọ̀nà yóò wù ó lè jẹ́ àbí kí wọ́n tiẹ̀ túláàsì rẹ fẹ́ obìnrin àbí kí wọ́n túláàsì rẹ fẹ́ ọkùnrin lọ́nà tó ṣe pé ńgbà ọba yá ẹni tó jẹun pààrùn lọ́wọ́ máa fi tiẹ̀ sí kẹ́wọ́ tó òfin ní lè sojúṣe rẹ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ lọ́ọ̀dẹ̀ ọkọ tí wọn náà òfin ní lè ṣe ojúṣe rẹ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ lórí ìyàwó rẹ nítorí pé òun wò pé kìí ṣe wọ ló wù wọn làbọ Ọlọ́run torí kọ́mọ̀bà sí gbogbo eléyìí náà ní lára àwọn òfin tó wà nù ṣẹ̀ríà ẹ̀wà pèjúwe sọ́ábì kan wá bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní mo ti róbìnrin tí mo fẹ́ fẹ́. anabi sallallahu alaihi sọ ti wò ó wọn ní àyìn wò ó anabi ní kó lọ wò nítorí pé nínú ma máa jẹ́ kí ọkọ àtìyàwó kan pẹ́ fúnra kí wọ́n sì má sà kí wọ́n má tì lójú èkíní kejì wọn òun náà ní kọjá pé obìnrin yẹn wù ńlọ ṣe fẹ́ ọkùnrin yẹn ni wọ́n náà ṣe ní ìsìn ńlọ yóò kan sọ pé kò tó àwọn èdè tí wọn máa ń pè yẹn kò sífẹ̀ẹ́ má ìfẹ́ ti sá lọ ó sá lọ báwọn ń gbà tí èsì labalábá. ètò tún báyìí lọ́kàn jẹ́ ń gbà mí ni pé ẹni tí ń sọ pé kò sífẹ̀ẹ́ má ó ti bímọ fọkùn yẹn ó ti bímọ fún yàn ọwọ́ sọ pé kò sífẹ̀ẹ́ má abẹ́nìkan abẹ́nìkan pòkọ ọ̀bànújẹ́ kan fún ọ tó rò pé kọ̀ ọ̀dùnnú ni wọ́n sọ pé kò fílẹ̀ àwọn ọ̀fẹ́ ọ torí ẹ̀ iná ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣẹ̀tọ́ọ̀nì ló máa ń sìn wọn dájú tí ó fi máa wá wò pé òun ọ̀fẹ́ má ó lè jọkùnrin nígbà míì ó lè jọbìnrin nígbà míì ìní ṣẹ̀tọ́ọ̀nì ó rí lò yóò máa sọ pé òun ò ṣe má ní sẹ́ẹ̀ kí ló dé ìfẹ́ ti lọ ní irọ́ ni ìfẹ́ kankan lọ ìfẹ́ ìlọ bẹ́ẹ̀ nígbà tí èsì so. nítorí pé tí só bá jáde lára èèyàn akramakumullah ń bọ̀ lẹ́rìírí mú eléyìí ìfẹ́ ni wọ́n pè ìfẹ́ òdodo yìí sì wá àfi lẹ́yìn ìgbà tí wọn tẹ́rí gbogbo ẹ wọ́n ń kóra wọn ká wọ́n ń gbọ́n wọn ẹ ọlọ́fẹ́fẹ́ ẹ kọ́dà mẹ́fà nísìn táǹtì ń báwo ẹ lé ẹ lé màbẹ́ nífẹ̀ẹ́ ara yín lódodo. gbogbo eléyìí ṣe tọ́ọ̀nì ní ọkà sínú àti ẹ̀fì ṣe zina ṣùgbọ́n ń jẹ́tẹ̀ bá ti fẹ́ra yín tọkùnrin ṣe dáadáa sóbìn tóbìnrin ṣe dáadáa sọkùnrin nítorí máa ń pè fẹ́ wá nù torí pé jubilat an-nufusu ala hubbi man ahsana ilayha wa bughdi man asa'a ilayha ọlọ́run ti ṣe àdámẹ́ẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ṣe dáadáa sí kó sì máa kórìíra gbogbo ẹni tó bá ṣe àìdá sí ẹ̀yin náà wòra yín wò ẹni tí bá ṣe dáadáa sí yín ẹ rí i pé unwillingly ẹ kàn rí pé ẹ̀mí fẹ́ tó bá ní kí ẹ wá sàlàyé ẹ kàn rí à ó ń ṣe dáadáa sí mi bóun ní ṣe ní fẹ́ràn rẹ̀ ẹ̀yin wá sọ pé kí n kórìíra ọ̀tá mi ni ẹni tí ti sàlàyé sí ọ kò sí àlọ́ tán lè ṣe fún ọ ipe kò fi nífẹ̀ẹ́ rẹ̀. pẹ̀lú ẹ̀dá tí ń ṣe sí ọ ò lè nífẹ̀ẹ́ rẹ̀ láéláé wa ńgbàtẹ́ bá tó fẹ́ra yín ìnífẹ́ òdodo máa wà ńgbàtẹ́ bá tó fẹ́ra yín ní kórìíra òdodo máa wà ṣùgbọ́n gbà míì ó lè jẹ́ gbà ṣetán olóńpòkọ ọ̀bànújẹ́ fọ́kàn nínú àwọn méjèèjì ní ìsìn ẹ̀wà ọkùnrin yẹn kìí ṣe pé táwa ní ká dà á lẹ̀ ká tún sà á lè rí àwọn dáadáa kan tí ń ṣe síyàwó tọ́ka sí àníyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin pàápàá jùlọ nígbà táyé bàjẹ́ tó rí bó ti ṣe rí lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgbésí ayé tó ń lò pẹ̀lú àwọn ìyàwó wọn ìgbésí ayé ẹni tí ń retí àti jẹjọ́ wọn dọ́lọ́ ni nǹkan retí kó wọn kú ni. why because ntí ìyàwó yẹn ń jẹ kọ̀ má mu kọ̀ má ibi tí ń gbé kọ̀ọ̀kan let any what happen kọ̀ọ̀kan nǹkan tún jẹ bọ́dìn lórí ìyàwó irú wọn pọ̀ bàjẹ́ ilé ayé wa tá a wà lónìí nǹkan tí kàfi lè pè é lọ́kùnrin òun náà ni pé ẹ̀dá tọ́lọ̀ ń da àti gbogbo tọ́lọ̀ ń kó sí la irú táwọn ọkùnrin ọlọ́ọ̀kì nípa ká sojú ṣe abẹ̀dẹ̀ kódà tó ti pé ìyàwó ní gbèsè lẹ́nu ìyàwó ní tọ́jú ẹ̀ ìyàwó ní sì yà á jẹ́ nítorí tiẹ̀ kò tún ní tiwọ́ níbi àti tún ṣe ìyà fún ìyàwó ń gbà mí tó ti pé kò wà responsible kankan whatsoever rẹ akramakumullah irú wọn wà láyé ní ìsìn wọn pọ̀ ok eléyìí wọn wá sọ pé òun fíìlì pé nífẹ̀ẹ́ ìyàwó ma bẹ́ẹ̀ <laughs> mọ̀ pé wọ̀lùdùnúùnù fònúùnù ìtumọ̀ rẹ̀ ni pé onírúurú làwọn wèrè ìwọ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ òdùn lẹ́nu yóò lè. ìwọ tó pe pé o ò rí nǹkan kan wọn ń gbogbo nǹkan fún wọn ni ìyàwó òun ló ti ọkọ tí ìyàwó lédè kúkúrú ìwọ náà lọ wá ń sọ pé ti sá lọ kò si má ń gbó nìfẹ́ náà wà tẹ́lẹ̀ rí kò sí ṣẹlẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù Ọlọ́run wọn ò sì ipe á gbé wa dìde á dìde wa níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá wọn ní tàbá tó bá bọ ọmọ ṣe ẹ̀yìn ránṣẹ́ palákàrà ẹ̀yìn wá gba náà irú ẹni tíyàwó ń gàrí o tíyàwó ń sànù tó a sọ pé kò sífẹ̀ẹ́ má ó lóun fẹ́ kọ́ ọ lẹ́ni òun fẹ́ fẹ́ lómi àwọn ní jùmọ̀ tí ọba da tàlátàlá ti dá a mà tìrẹ̀ táwọn èèyàn bá gbọ́n dáadáa tí wọ́n bá ríru ẹni tí ọjà láìmẹ̀ tí kàn tí ń tún sánà láti fẹ́ lómi o níṣẹ́ lọ́yẹ kí wọ́n di gbogbo ọ̀nà mà nítorí pé ṣe wọ́n tún fẹ́ lómi náà láti tún fọ́ náà ṣe kí láti fi jìyà Islam ò sì fara mọ́ ẹ tún wà pẹ̀lú ìwé míì. nínú súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam nínú tí ń tọ́ka sí pé a ní kẹ́ fẹ́ ayín kẹ́ lè jọ máa wà dọ́jọ́ kú ni ọmọbìnrin kan wá bá sallallahu bàbá mi fi tipátipá mú mi fẹ́ nìkan ọmọbìnrin yìí kìí ṣe ọmọ kékeré ti di ọmọge tó ti bàbá rẹ̀ wá fi tipátipá fi fún ẹnìkan kò sì tẹ́ ọmọbìnrin lọ́rùn ẹ sì mọ̀ pé à ń sọ pé ní tíṣẹ̀rì yá tó ń fojú sí nípa ẹ máa fẹ́ra yín ó ní kí ẹjọ́ máa bẹ bẹ́ẹ̀ títí dọjọ́ kú wọ́n dá nísìn ẹni tí ẹ̀yin fọmọ ti ń fún ní tipátipá òkú ọmọ yín ò rẹ̀ ókè bóun ni wọ́n ti wá máa bẹ dọjọ́ kú náà rí. wọ́n ní àlọ́ kọ̀ọ̀ràn ọ̀rọ̀ ẹni tí ò nífẹ̀ẹ́ ni. gbogbo bọ́kùnrin yìí bá ṣe tó obìnrin ọ̀sà máa wò pé òun náà ni. yóò rí kó ń kórìíra rẹ̀. wọ́n ní ìkórìíra ń bẹ lára rẹ̀ ara nìkan ló ṣe kò síbi àti lè wọ ìkórìíra kù ẹ̀yin wá fi ọmọ yín fún ẹnìkan tìpátìkú kùtù láti tọmọ òsì nífẹ̀ẹ́ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọmọ ọmọ kórìíra rẹ̀ wọn à ní ọpẹ́ fúnra wọn eléyìí tó ta kò tí ṣe rí àtọ́fojú sùn ìdí inú ńgbà tí arábìnrin yẹn sàlàyé fún anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam á ní afọ́ọ́ní ẹ̀tọ́ kó sẹ̀sà yanni kí tó bá wù ọ ọkọ sínú pẹ̀lú tí bàbá rẹ̀ sì tó bá sì wù ọ o lè withdraw pé wò sí ma ọmọbìnrin yìí ó wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé pẹ̀lú dídásí tẹ dásí àti ìdájọ́ tẹ dá yìí eléyìí tó fi hàn mí kórìí ẹ̀tọ́ mi ni mo wà àṣìṣe ni bàbá mi ṣe mo fara máa ti bàbá mi ṣe báyìí àmọ́ ẹsẹ̀ ni mo gbé gbèsè tí mo gbé liya'lama al-awliya laysa lahum fil amri shay nítorí kí àwọn òbí tí ń fọmọ lọ́kọ àbálágbà tó fọmọ lọ́kọ wọ́n lè mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ àwọn nípa àǹfitìpá tipa mú ọmọge tó ti bàlágà lọ́kọ àmọ́ pé inú tí islam wò ni pé à ń fẹ́ kẹ́ pẹ́ fúnra yín dọ́jọ́ kú ẹni tí wọ́n wá kángun sí ní ìsìn tá a la fi ọ́ fún ìwọ ọ̀fẹ́ wọ́n mú ọ tipátipá ni gbogbo eléyìí ó fi hàn wá pé oníkálukú tó ti níyàwó tó ti lọ́kọ ẹ tún lè yín ṣe o ẹ tún lè yín ṣe ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ mẹsẹ jẹ ọ̀daràn tá lọ daràn ó náà lẹni tí ó ti ń nàgà wo àti níyàwó àti níyàwó àti níyàwó àti lọ́kọ àti lọ́kọ àti lọ́kọ láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n kìí ṣe pẹ̀lú ẹ̀mí mọ̀ ń wá ẹni tí ó sì kejì mí nù sẹ̀mí táàjọ máa gbé ní ti dáadáa lábẹ́ òfin ọlọ́run àti ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ntòun kan fojú sùn ni pé bóòlù obìnrin máa rí ganan rí bóòlù obìnrin máa dùn náà rí láì ṣèrèké ntí ọmọbìnrin náà rò tiẹ̀ náà ní bóòlù ọkùnrin máa rí ganan rí ṣé ọkùnrin sì tó bá mu àbí ọ̀ bá mu fóbìnrin nítorí kàn fẹ́ mà nù ìlú fi jẹ́ kí ẹlòmíì yọ yà yín lẹ́nu tí wọ́n ti níyàwó tí a níyàwó báyìí yóò sì yọ ọwọ́ mọ́bìnrin lọ́wọ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àníyàn rèé ṣe pé òun nídìí ẹni tí ó sì kejì òun náà sẹ̀mí àníyàn kúkúrú ìní bẹ pọ̀lọpọ̀ iná ẹlẹ́sẹ̀ máa rí tí ọmọ mi ọmọ pé tó ń lè fẹ́ àwọn méjì ńjọ́ kan náà irú àwọn àníyàn kúkúrú yẹn ni nítorí pé òun wà màtíríà wọn kàn fẹ́ máa wo ètò sanra ètò tínrín ètò ga ètò kúrú kàlàǹfọ́ọ̀bì lẹ́yìn tí bàbá wò má màmá rẹ̀ láàánú tí màmá rẹ̀ sì fi ń bẹ́ẹ̀lì bàbá rẹ̀ dòní more than fifty years. so ó túmọ̀ sí pé by the time tẹ̀ ń bá ń tẹ̀síwájú pé mo fẹ́ fẹ́ yà ó ó yẹ kọ́kọ́ lóyún ó ti fẹ́ kéèyàn ó ti ní àyè fáwọn ọ̀rọ̀nù tó dáa nínú ọpọlọ rẹ̀ ìgbéyàwó tẹ rí yẹn ojúṣe téèyàn ó ṣe tí mú ní làágùn tó wà nínú rẹ̀ ọ̀pọ̀ ju ìgbádùn tó ń fojú sùn lọ. lápèjú ẹni ìsìn ọlọ́run dá ọ lẹ́ni tó gbọ́n dáadáa ọlọ́run sì dá ọ lẹ́ni tó ní làákàyè tó pé tó a bá dúró lórí ọ̀wẹ́ léyìí kò sí bóbìnrin ti lè pẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ wo làákàyè tiẹ̀ sí tiẹ̀ kò ní pẹ́ ó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ ti kọ́kọ́lọ́ rẹ̀ ọ̀fẹ́ ó rí nísìnyí ọ̀rẹ́ rẹ̀ sọ̀rẹ́ rẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ kí wọn náà kó mú ọ̀rọ̀ tó reasonable wá tí bá ti ń sọ̀rọ̀ kan tó ń wò pé eléyìí sense of reasoning tó wà lọ́dọ̀ rẹ̀ ó lò ó rí tó máa gbójú kò lọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ ò ní fẹ́ gbọ́ dépò pọ́fẹ́ comment tó ń bá wa ń là mí pé àwòrán ah, tí mò ń sọ pé wo I don't have time for all what you are saying. sẹ́wọ̀n pé mbẹ́ yóò ti mọ̀ pé gbogbo làákàyè tó ń pè làákàyè nǹkan lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ eré lásán ló ń sọ. from there wọ́n máa gbogbo dọ́kítọ̀ ń bá ní kọ́ wọ́n à ń bi ń bá ti ń sọ̀rọ̀ wọ́n máa try láti avoid it kọ́dà tó bá yẹ kó sọ̀rọ̀ o lè má sọ̀rọ̀ o lè kàn dé pé ah ẹ excuse tèmi because mo ní ibi tí mo tún fẹ́ lọ tọba jẹ́ pé tó fẹ́ wò mọ́yàwó lànà àkọ́kọ́ náà anabi sallallahu alayhi wa sallam ó ròyìn àwọn obìnrin ó ní naqisatu aqlin wa din ẹdín nǹkan yẹn mú wọ́tọ́ fẹ́ fẹ́yàwó kó dé kó pé anabi sallallahu alayhi wa ní àwọn obìnrin naqisatu aqlin aláàbọ̀ làákàyè ni wọ́n wa din aláàbọ̀ ẹ̀sìn ni wọ́n téèyàn bá mọ àwọn àtúmọ̀ wọ̀nyí kò ní jẹ́ kó ṣiṣẹ́ torí pé tí wọ́n ti ọkùnrin ni pé ẹ̀yin ọmọ wò ó pé bẹ́ẹ̀ ṣe ní sense of reasoning tó ga yẹn bẹ́ẹ̀ náà lóbìnrin ni ìwọ ọmọ wa rò pé ṣé ń tọ́ ẹ̀kọ́ sọ nìyẹn tó bó ti ẹ̀kọ́ dá sọ́rọ̀ nu ò ní làákà ni kí ló sọ àwọn wíwúrú tí wọ́n bá ti mọ̀ pé ẹni tí wọ́n ń bá ṣe ní ìsìn ẹni tó wà pẹ̀lú rẹ̀ kì í sọkùnrin ìgbà tí wọ́n fi sọ̀rọ̀ yẹn inú bí àwọn obìnrin o inú bí wọn o pé a ah, ya Rasulullah sọ̀rọ̀ ah, káwọn obìnrin náà ní ìsìn ah, omi ọ̀sán pé wàá ẹgbẹ́rún ọkùnrin ò rí dìgírí gbà àmì pòfẹ́sọ̀ àmì ẹ̀kọ́ <laughs> ṣùgbọ́n ẹ wo dáná bí o ṣe ń sọ fún wa ń bí nísìn káwọn obìnrin tó fẹ́ bínú ọmọ bàá bínú. anábì ni kíkúrú làákàyìn tà sọ. ṣé bí ibi tá à ń bá ń ti ń fi ọkùnrin méjì ìṣẹ̀lẹ̀ rì nípa ń tọ́jú mówó. ṣé bọ́lá ní tá a máa n ti n fi okunrin meji rọ́kùnrin méjì fọ̀rọ̀ farajulun wa imra'atani mimman tardawna ẹ̀dá ọ̀hún mọ́ fọ̀tò dẹ́kẹ̀rọ̀ ẹ̀dá ọ̀hún mọ́ ọ̀hún ọlọ́run níta ẹ̀ bá ti rọ́kùnrin méjì ajẹ́pọ̀kùnrin kan obìnrin méjì ẹ̀wọ̀n nǹkan o obìnrin méjì dípò ọkùnrin kan kí ló dé kó lè bàtún yé ọlọ́run ni ó ṣeé ṣe kọ́kan nínú àwọn obìnrin méjèèjì ọgbàgbé kóbìnrin kejì ọ̀ràn létí. ẹnìkan á nínú ọpọlọ tèmi ṣáàpù àwọn sọ pé tófin bá wá ó máa ń wá ni láti kọ́va àwọn èèyàn tó pọ̀ jù yéé sì yàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ṣe ṣe kọjáde nù píríncípù tó fẹ̀ yìí. yes obìnrin mi wà tó pọlọ tiẹ̀ mashallah but generally èèyàn tó gbé magi lọ fẹ́ dà sọ́bẹ̀ tó wá ní kí ni mo ní mo fẹ́ ṣe náà rí kí ni mo ní mo fẹ́ magi ń bẹ lọ́wọ́ yín màdá ah, kí ni mo ní kí lọ́wọ́ fẹ́ ṣe bọ́ọ̀rọ̀ rẹ lówó. torí kí ló dé ẹnì si kan máa ń ṣe obìnrin tí èso ọkùnrin ikú oṣù táwọn obìnrin máa ń ṣe yẹn obìnrin oríṣiríṣi ni wọn o tómi bá ń ṣe nǹkan oṣù yóò lóòzò ọpọlọ téèyàn fi ṣe nǹkan rẹ́gí kódà ọ̀rọ̀ rẹ̀ ó yí padà etí òtó bíyànjú yóò máa bínú kódà ọkọ òlúrí báyà àsìkò tí wọ́n ń sin nǹkan oṣù iná ni wọ́n máa jìyà sí torí bí ó sì máa dọ́kọ lóhùn bí ó sì máa rí ah, bí ó sì máa ṣe ah, ọkọ fún ọmọ òkè èmi náà lọ ń bá wí ah, ìwọ ni làwọn kíni bẹ́ẹ̀ mọ́ so ìwọ mi wò pé kò sọ bẹ́ẹ̀ rí òun náà máa mà sí bẹ́ẹ̀ àmọ́ n ti ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ látàrí nǹkan oṣù tí ń ṣe ó ti da sísẹ̀mù rẹ̀ rú so lásìkò yẹn Ah, ntọ́ lòun fẹ́ ṣe ó lè gbàgbé ntọ́ ti mọ̀ ó lè má rántí má. tó eléyìí ni àbọ̀ làákàyè àbẹ̀ tí wọ́n ń kọ́ Ànábì lọ́wọ́ alaihi wasallam ní sẹ́bí tí ọ̀kan nu yín ti máa ń sìn kan sùn kò ní ṣe sọ̀láàt bẹ́ẹ̀ ni abẹ́ kọ́ kò tún ní ṣe sùyàm ìsìláàmù sọ pé ó san sùyàm padà ṣùgbọ́n kò ní san sọ̀láàt padà. ajẹ́ pé ìjọsìn wọn dín sí tọkùnrin àbí ò dín sí <laughs> nídìí kẹ́nìkan wá sọ pé nítorí pé ìyàwó òun òun náà fẹ́ wà lìjánà òun tó náà jọkọ òun fẹ́ wà lìjánà òun ọmọdé tí òun fi gbọ́dọ̀ máa ṣẹ̀sìn lójoojúmọ́ tí wọ́n fi wá ẹ̀rẹ́zì ẹ̀ fún ìyàwó ńgbà tí bá ń ṣe nǹkan oṣù ajẹ́ pé gbogbo ìgbà tí ìyàwó náà bá ń ṣe nǹkan oṣù òun ló ní ṣe sọ láti mà ọ̀tẹ́ àbí òní tẹ́ wàá tẹ́ bàjẹ́ so eléyìí túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ mọ̀ bí obìnrin ọ̀dà bí ọkùnrin ọ̀dà ọlọ́run tí wàá gbé ọkọ obìnrin tí ọ̀gbọ́n lọ títí àmọ́ tó sì bíútì púpọ̀ ṣe àmọ́ pé nǹkan ti dín nǹkan kan ní lọ titi àmọ́ bíútì púpọ̀ ṣe àmọ́ pé èwo lọ́ọ́ wò ní ìsìn rẹ̀ tọ̀ wọ́lọ́mà torí tó bá fẹ́ wo kọ̀gbọ́n lọ títí o pẹ̀lú ògbó ọlọ́run kò ní pẹ́ lọ́dọ̀ rẹ̀ most especially tó bá lọ níyàwó méjì tó wá rí i pé ọ̀kan káì ọgbọ́n bàjẹ́ ọ̀kan ọgọ́ bàjẹ́ ó sì ní tí a bá fọmọ tá a bí gan tá a fi wọ́n mọ̀ mí tá a bí. sọ̀rọ̀ alùkan pa fún kàn àwọn ìyàwó ọmọ ọlọ́mọ tún làwọn mo rò pé yé torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ọkàn àbí àyà rẹ̀ fẹ́ẹ̀ ó lè wà tolerable olóò lè bá èmi àmọ́kọ̀wọ́ sí èmi ọkọ̀wọ́ sí ọmọdé agbẹ́ni ọ̀dàdì so eléyìí túmọ̀ sí tí ọkùnrin má ti lè gbọ́ àwọn nǹkan wọ̀nyí báyìí tó bá gbọ́ yé dáadáa dáadáa wàhálà ọmọ ṣẹlẹ̀ o wọ́n sì máa rí yanjú insha allah wàhálà ti lè tí ọ̀ wá ní tó tẹni tí ọ̀la gbọ́ yé báyìí nítorí pé òun ti ma kí ni ń fa nǹkan míì wọ́n ní tá a bá sì ti ma ń tọ́fà àbúrò ọmọ ṣe yánu tá a bá ma ń tọ́fà lálẹ́ máa ṣe yánu ah bóòlù sọ alẹ́ rí máa ẹ ìwọ tó ṣe pé kíníkà ọ̀ ah tọ́ lábẹ́ òfin ọlọ́run bákan méjì lobìnrin máa ń fọkùnrin lẹ̀ tó bá ti sọ ọkùnrin torí pé òun ò lè gbà má ó lè kọ obìnrin lẹ̀ amẹ́bẹ̀rù ọlọ́run o ẹ̀yin ọkùnrin ẹ̀bẹ̀rù ọlọ́run tí o bá nídìí ẹ má kọ ìyàwó yín lẹ̀ o ẹ má fi rora yín wò tó bá ké ìyàwó yín ọmọ tí yín ni ṣé yóò wù yín kí wọ́n kọ́ lẹ̀ tó bá ké mọ́mì yín ni ṣé yóò wù yín kí wọ́n kọ́ wọn lẹ̀ àǹtí àbábúrò yín ni ṣé yóò wù yín kí wọ́n kọ́ wọn lẹ̀ ìyẹn ni pé ẹ gba gbogbo ọ̀nà tí ìkọ̀sílẹ̀ òfin ni wáyé ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń gba obìnrin yìí lọ́wọ́ ọkọ tí wọ́n kọ̀ sílẹ̀ pípeléke fífọ́jú pọ̀ láwọn àwa rẹ̀ ń tún burú sí ẹ̀yin ò sì lè ṣe sùúrù nígbà yẹn lè kọ́lẹ̀ obìnrin ọ̀ma lọ ẹ sì rí i pé ọlọ́run ẹlẹ́dàá wọn bó ti ṣe tún àwọn ètò yẹn ó ti dáa púpọ̀ jù ó ní at-talaqu marratan fa imsakun bima'rufin aw tasrihun bi ihsan afunyin láǹfààní kẹ́kọ̀ọ́ àwọn obìnrin yìí lẹ́ẹ̀mejì lẹ́yìn ẹ̀mejì yẹn ẹ dì wọ́n mú dáadáa o àti ẹ̀sì tú wọ́n lẹ̀ pẹ̀lú dáadáa tó bá ti tú lẹ̀ pẹ̀lú dáadáa ó ti di nàmbà tírì ó ti parí nù. first second third sọ ara rẹ gidigidi má ṣìnà kò ju mẹ́ta náà lọ tó o bá ti lè ṣìnà báyìí tiẹ̀ bọ̀ ni lọ́pọ̀lọpọ̀ gbà ọkùnrin máa ń si kíkọ̀ ọ̀lẹ̀ nà torí tí ìyàwó bá fẹ́ pín lẹ́mìí tó ti gba gbogbo ọ̀nà láti tún ṣe tóbìnrin yìí sá ń kọ̀ tóbìnrin náà ń ṣe ṣe pé kíni lẹ́yìn ikú sáré kó lé mi kìí ṣe kó láyé kí ni ń bọ̀ lókè sílé ọgbà ọ̀gbọ́n gbogbo àwọn àṣà burúkú ọkùnrin sì sọ pé burú wàá rí tí ń bọ̀ lókè sílé ọgbà kó lé mi kìí ṣe kó láyé fa hẹ́n tọ́ ọkọ̀ ọ̀lẹ̀ lákọ̀ọ́kọ́. ìsìláàmù ni kò sẹ̀ẹ́dà nulẹ̀ rẹ̀ kọ́ mọ̀ bá a lọ. ibi títí sẹ̀ẹ́dà wọ́n ní almu'taddatu zawja òfin ṣẹ̀ríà nìyẹn madamat fil 'idda almutallaqatu talaqan raj'iyya zawjatun màdàmà tẹlẹ ìdá ìyàwó tá a kọ́ lẹ̀ lọ́kàn àbá kọ́ lẹ̀ lẹ́ẹ̀mejì ìyàwó náà ni lópin ìgbà tí ò bá ti parí ìdá rẹ̀ lábala àwọn nǹkan kan ni o lábala pé kápẹ́ yìí lọ kú lásìkò tí ń ṣe ìdá yẹn lọ́wọ́ yóò jogún yín tó ti pẹ́ ti kọ́ lẹ̀ irun tí àti yóò sì ń kó oṣù mẹ́ta nǹkan oṣù yẹn ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kejì lẹ́yìn bá kú ẹ wò fi hàn lọ́bù ṣe dáa tó àmọ́ ẹ wò bí lóṣù máa bí ẹ̀yìn tó lọ́nà ọ̀run ṣé ẹni tí mo ti kọ́ lẹ̀ lẹ́yìn lẹ́tún fẹ́ fún lọ́wọ́ ẹ sọ ara yín o sòkápò náà ló kú lọ́sibọ́ náà tí wọ́n kò máa jáde lé olórí ibú rẹ̀ nǹkan oṣù ẹlẹ́ọ̀kan ló kù nínú kankan ọlọ́run wa pa kótó di kó ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta ẹ̀yìn òjògùn rẹ̀ sọ̀rọ̀ pé lọ́wọ́ máa bí òun náà ẹni tó ti kolú ẹ lẹ̀ ẹni tó wá ń fún lómi. torí pé òfin ṣẹ̀rí àsòfin tí ò bá ti parí ìdá rẹ̀ ìyàwó náà ni gbọ̀kẹ́sì ìyàwó tí ọkọ ọmọ wa lọ bá tí ọmọ bá sùn tí ọmọ lọ fọ́ra la pé kí ni tẹ́bí wọn náà ló lọ́ọ̀fẹ́ mọ́ àbí òye wa ẹ̀kọ́ rẹ ó ti ẹ̀tún ṣe jọmújọmú sí ẹ̀kọ́ jọmújọmú kọ̀ jọmújọmú ni kí lọ́kọ̀ àmọ́ náà mọ tọ́ba bẹ wo wọ́n sọmọlú ẹ̀ sọ ara rẹ̀ tó torí délé òun náà máa yọ ọlọ́kan tó rí lọ́hùn tó lo lọ́fíńdà kẹ́kẹ́ pé masha allah gbogbo nílé gan gbà sòtú wọn náà bá ti rí lọ́ọ̀ tó yọ tí lọ́fíńdà ń kẹ́ wọ́n lọ ṣe tí mo fẹ́ lùzì ní à wọ́n náà lọ fẹ́ lùzì ẹ̀ fúnra rẹ̀ náà ẹ̀ ẹ̀ tó bá jókòó lólè rẹ̀ ti fi ṣe ìjà yẹn nǹkan oṣù kínní. nǹkan oṣù kejì nǹkan oṣù ẹlẹ́kẹta ọ̀ á rí nǹkan kan tó lè mú ọ̀rìn kọ̀ǹsídà á jẹ́ pé sẹ́wọ̀n kí ń gbà wọn kò sí nǹkan tá a lè ṣe má tó ìtumá rẹ̀ nù. tọ́ láàrin ìgbà tó ṣe tọ́ wà nínú ìdá yẹn ọkọ bá rí i ètò obìnrin ọmọ àlọ́kọ́ no this time around <laughs> eh, this time around kọ <laughs> this round about ni <laughs> ó ti padà ó ti padà ná tọkùnrin bá ti lè sọ ó tún ti padà nu welcome back to the kingdom so torí di eléyìí number two tọba tún kọ́ lẹ̀ bẹ́ẹ̀ náà the same thing lópin ìgbà tọba wà nù ìdá yẹn ọkùnrin ó tún sọ pé mọ́tò padà ó tún padà náà kò nídìí ká lọ bá bàbá òun táwọn dádì mi bá sọ dádì kọ mami ni ò nídìí pé dádì farama kọ farama ẹ wo bófin ọlọ́run sí lágbára gbogbo ẹ túmọ̀ sí pé islam ọ̀kẹ́ lọ tọ́ba wa di ti ẹlẹ́kẹta yẹn o ó ti parí ó ti parí ni o sa'in tallaqaha fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayra sa'in tallaqaha. فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله ọlọ́run ní tẹ́ ẹ bá ti ṣèṣì kọ́ lẹ́lẹ́kẹta ọ̀hún ìyàwó yẹn ti dè wọ̀ fún yín ó ti dè wọ̀ fún yín kọ́lás kọ́lás títí tóbìnrin yóò fi lọ́kọ míì wọ́n ló ṣera rẹ̀ báyìí o tọ́ba wa lọ́kọ míì yẹn kì í kàn sí kí wọ́n so igi kó wá fìtínà ọkùnrin yẹn kọ́kọ́ ọ̀lẹ̀ kó tó délé rẹ̀ rárá ó ti fẹ́ òun tó ti rọ́kọ̀ míì nù tún kó lọ sílé ọkọ rẹ lóòní o yóò máa ra bàbà lórí ẹ̀ òun tó ti rọ́kọ̀ tuntun adúpẹ́ fọlọ́ ìwọ ló máa jẹ kàbá ni torí ọlọ́ọ̀ni kọ́ ọ ná pẹ̀lú làákàì ọwọ́ ná nínàkúnà tó tọkọ yìí náà tó ń bá gbé délé wọ́n jọ máa gbé gbogbo ntọ́kọ àtìyàwó máa ṣe wọ́n jọ máa ṣe àwọn náà ẹ bóòlù ṣe fi ọjà bẹ ẹ kíníkà ọtẹ bẹ ẹ kíníkà ó sì ń wá àwọn ọmọ ọ̀ràn wọn ń pariwo kò sí wàhálà wọn gbogbo bí láìpẹ́ máa lọ yọ máa lọ náà ṣe gbé wá rẹgbẹgbẹ rẹgbẹ ṣètọ́ni burúkú kan tún bẹ́ sáàrin wọn kápẹ́ bíi lẹ́yìn ọdún mẹ́wàá tó ọkọ̀ yìí náà wàá kọ́ lẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lòun ò rìkọ̀nsídà kọ́mọ́kọ́mọ́ lọ kọ́mọ́lọ́ lọ́ba tún rí madam ṣé tó ń lọ títì ọba wádìí bó lọ̀rọ̀ arábìnrin ní ìsìn bó lọ̀rọ̀ rẹ̀ mo ti kọ́ tẹ́kìn tó mọ̀ pé mo sọ nǹkan ní lọ́wọ́ báyìí o she's free because ọkùnrin tó dẹ̀ fẹ́ lẹ́yìn yín jọ sí lẹ́yìn ten years òun náà ti wá kọ́ lẹ̀ ah! ẹ dákun bẹ́ẹ̀ sì bá ń sọ̀nà mo fẹ́ fẹ́ padà ṣe ìgbà náà ló tó lè fẹ́ padà ó tún wá fẹ́ afresh ó tún lọ bá bàbá ọkùnrin ìjọ sí kọ́ yìí tò <laughs> ní ìsìn kì bó ṣe sí ọmọ wa tó lọ kọ́ lẹ́ ah bàbá mi ṣe bẹ́ẹ̀ mà ẹ dákun ta lórí rẹ pé ṣé ń fẹ́ kọjá pé ńgbà tí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ jẹ́ pé wọ́n nìkan lọ lẹ́tọ̀ọ́ sí ó dìgbà tó bá tó ná gbàrà tó ná gbòòrò ìgbà náà ni ó tún padà sínú ilé tiẹ̀ tani fẹ́fẹ́ à ọlọ́run máa ń jẹ tó ń torí de lẹ́yìn ọ̀nà tóbìnrin fi lè gbà lọ kànù wọ́n yẹn wá bí ọkùnrin léèrè o tó bá kọ ìyàwó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ à ẹjọ́ àníkà wá bí yín léèrè ni kí ló dé tẹ́ fi kọ́ màdáàmù à ẹ ti kọjá àlàyé kò sí sọ́kàn islam gbà kí ẹ lọ́ọ́ bí ọkùnrin léèrè kí ló dé tó fi kọ ìyàwó rẹ̀ nítorí pé ńgbà tó dì í mú <coughs> kọ̀tọ́ sí yín fẹ́ bí léèrè kí ló dé tó lé ìyàwó rẹ̀ dànù kí ló dé tẹ̀ wọ́n bí léèrè ńgbà tó lé ìyàwó dànù kí ló dé tó fi lé e dànù níjẹ́ ọba kànyàn kọ̀ kànyàn náà ni mind your own business. ẹ̀yin obìnrin ẹ̀yin ọgbọdọ tọrọ lọ́dọ̀ ọkọ kíkọ mi o a obìnrin burú bàjẹ́ wàláhì ọ̀rọ̀ tí ò tọrọ lè ṣẹlẹ̀ kó sọ pé wíì mo ti retí ẹ̀ sí pẹ́tẹ́lẹ̀ náà wíì <laughs> so orí ọkùnrin náà bá kẹrin pé kò burú màá sì wì màá wì wá gbà ó nílò ní jẹ àná náà náà ń jẹ ọ̀la náà sì lọ́la náà máa jẹ tòní ti wá obìnrin ọkàn tí ọ ni wọ́n bá sọ pé ọkọ ọlẹ wàláhì tó bá fi jáde lẹ́nu rẹ̀ bọ kò tún ṣe kó má wọ́n fi sáwàdà wọ́n fi ṣeré bí àníkànnù wọ́n àti ìyàwó ìyàwó lọlọ fẹjọ rẹ̀ wọ́n àfẹ bá wọn dá sí gbogbo yẹn sì ti rí àṣìṣe ìyàwó <coughs> gbogbo yẹn ti ráàsì ṣe ìyàwó àtà ìdá rẹ̀ wọ́n wá ń bá ìyàwó wí tó ń ṣe ọ̀dà ọkùnrin ní sùúrù kan tó wọ́n ti yàn fẹ́ jẹ́ abẹ́kàtù àkókàtù wọ́n máa ti bìkan bọ́ bìkan wọ́n bìkan ṣe sùúrù orí ọkùnrin bá wú èmi mọ jẹ gbogbo àárẹ̀ gbogbo yẹn náà ṣe sẹ́wọ̀n pé agbọ́jura lọ so èmi mo jẹ gbogbo ara yìí lórí ìwọ lọ tẹ hmm, ẹjọ mọ lọrọ wọn ni sọ fún bi tí ọrọ dé dúró yìí báyìí òun kọ lẹ la ilaha illallah wàláhì gbogbo yẹn bá yanu kẹ ọgbọn ọgbádùn kí ló ń ṣe ọ ẹ máa sọyàn dá lárí tó rà wa lọ. ẹni tó yẹ kó jẹ́ pé ọ̀rọ̀ àfarabalẹ̀ wọ́n bá mi tó lè mi ní ọlọ́jọ́ dáa fún yín ìgbà tó ń ti gbọ́ pọ̀ ń jàre báyìí ṣètò ọ̀nìkà gbé ẹrù lé lórí ni pé má gbà mm, má gbà o ti ṣe sùúrù pọ̀ débi náà ni wọ́n náà gbọ́dọ̀ sọ. eléyìí ń bẹnu tẹlifíṣàn iblis rárá bí ṣètò ọ̀nìkà máa gbé ẹ̀wù bàjẹ́ wọ̀ fún yàn tí yóò rò ìtọ́jà lè yàn wọ̀ mí wọ́n bá ẹnìkan bá ẹ ọjọ́ wọn lẹ́nu rẹ ni mo lọ òun dàbí tọ́ o ti bọ́ o ti bọ́ náà torí ẹja kéè sára wọ́n yẹ fi ṣeré rárá tó bá ti bọ́ lẹ́nu rẹ kò ti sà tọ́ obìnrin bóyá training tí gbogbo wọn gbà nínú dídá tọ́lọ̀ ń dá wọn bákan náà làwọn obìnrin rí àwọn ọkùnrin náà fẹ́ràn pé àfẹ́ ìyàtọ̀ lọ títí náà làásì máa ń sọ fún obìnrin tó á ní oní ọ̀fẹ́ máa ń wọ́n ṣe sùúrù ṣé bọ́kùnrin ni tó bá tún fẹ́ lómi ọ̀ padà rí i pé wọn ò yàtọ̀ lọ títí. tó a jẹ́ pé ọkùnrin náà ní ṣe wèrè pé wọ́n kò obìnrin rẹ̀ ṣe bóbìnrin wọ́n bá fẹ́ lómi kò sí màláìkà ọ̀ padà máa pé àbí skul kan náà wọ́n lọ wọ́n ti tírèènì wọn. <laughs> so bákan náà kálukú máa fẹ́ wù wá tó eléyìí jẹ́ tiwọn náà tó ń fapá jánu tó ń rẹ jẹ màá kọ́lé màá fẹ́ lómi ni kò burú àfi tó bá fẹ́ mọ́mì rẹ̀ bóyá mọ́mì rẹ̀ lè máa ṣe sùúrù fún ọ sẹ́yìn tẹ́ bá sì fẹ́ mọ́mì rẹ̀ ó di kí ni ọ̀daràn ńlá ọ̀daràn burúkú aláìlórí lọ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ní lọ́ọ̀bà fẹ́ ó rí i pé yúnífọ̀mù ni gbogbo wọn ẹnìkan kan lè sàn ju ẹnìkan lọ tọ́ obìnrin lọ́wọ́ wọn fẹ́ ṣe má o tó gẹ́ wọ́n wá wá kọkùnrin ọkọ ọkùnrin ọkọ tẹ̀sí mọ̀ pé Ànábì sallallahu alaihi wa sallam sọ fún anybody nínú àwọn obìnrin tó bá fi lè tọrọ pé kọ́kọ́ kùnlẹ̀ fi ghairi ma ba'sin láì jẹ́ kó níjì kan pàtàkì láì jẹ́ kó kọ́ ìsà ìdá kan sí Ànábì ní kò ní gbóòórùn àlùjánnà ó léwu o. ó léwu dáhùn sọ pé wí kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ à ẹlòmíì tí ó ti léra rẹ̀ kó àlìjẹ̀nà wọ́n lò ní gbóòórùn rẹ̀ ọkọ̀ já pọ̀ wọ̀ bọ́lá ń sọ pé zina ọkọ̀ já mẹ́sẹ̀ zina má sùn má ọkọ̀ já mẹ́sẹ̀ torí tó bá àmọ́ ni ẹ má súnmọ́ sẹ́wọ̀n tó bá súnmọ́ yọ kábùkù yọ kábùkù bí àpèjúwe ní ìsù ẹnìkan ọgbọ́ ọmọbìnrin sí wòhò ìwọ̀n ń wò di rẹ̀ ń wo gbogbo á ní o àbí òye ọ̀fọ̀lùkẹ́ ọlọ́run tó ní àmọ́ ṣe ni o ọlọ́run wa ni ká táwọn sọ pé kí ló ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ni a sọ pé ah, alhamdulilayi ọlọ́run yọ tó o ṣejú pọ̀ ń wò di rẹ lọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ètò ti ṣe yìí náà ó tó ń tìtorí wọ́n jẹ́ ẹgbà inú rẹ̀ ó dùn a kà ní gbé sí irú ẹgbà zì náà ni ẹgbà kìlọ̀ ẹgbà kìlọ̀ ń gbà mí ìdílé bò <laughs> torí. ẹ mọ̀ pé má ṣe tí wọ́n á ní má sùn máa torí pé tí wọ́n bá ti sún máa ó sún mọ́ pọ́ọ̀rọ̀ lù. èèyàn mélòó náà ló lè ṣerú tó ṣe o tí ò ní padà ṣe zì náà kò ọ̀fẹ́ má sí. ṣùgbọ́n wọ́n wà á nà lọ́nà tó ẹ pé tó bá róbìnrin jọ mi tí bá ń ṣe astaghfirullah pé kí di òun lè kò ní lè wọ́n rántí ẹgbẹ́ àti jẹ́ńjọ́sí. sẹlẹ̀ ìtumọ̀ sí pé obìnrin sọ ara rẹ gidigidi má tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ ìwọ ló ń lera rẹ jìnnà sálìjẹ̀nà ìwọ ló ń lera rẹ jìnnà sálìjẹ̀nà ẹ mo ti fẹ́ tán kí n tó mọ̀ pé ìyá bú ni. òbúrò náà padà rí pé ìyá bú ni wọn náà lágbọn bomi torí wọn náà ṣe màláìkà ẹjọ máa ṣe sùúrù fúnra yín ni. oògùn ló fi fẹ́ mi ojú mi ti wá dábàá oògùn wo irú oògùn wo ni ó ní máa ń ra bígì ń máa ń rà fọ ṣùgbọ́n tó yọ lẹ́nu ni pé gbogbo bígì tó bá rà fọ sísí ní máa gbé fóun ọpọ́n lè nì sẹ́wọ̀n pété èèyàn bá mà sí dáadáa ó lè ru àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ò sì fẹ́ kí bígì ooru sí ìyàwó òun lójú wọ́n wá sọ pé there must be something kẹ́mọ̀ ó rí bá èèyàn gbọ́dọ̀ máa kíyè sára ó ní torí pé sísí ni máa gbé wá ajẹkó tí máa ní oògùn kan sí ah, ah, ẹ má bá wọn sí fígì o jẹ́ ó ti fúnra rẹ̀ jẹ́ ó rú ma ẹ̀hẹ́n tó bá rú ma lójú pé à yẹ́s ní ọ̀sẹ̀ ṣe èmi mo sí tó fi àmọ́ tí wọ́n bá ti sí wá pé kí gáàsì yẹn kó lè bá a lọ yóò ní wọ́n ti fògùn sí sẹ́wọ̀n kó áfíríkà gbogbo ẹ̀ náà lògùn tọ̀ nígbà tí ọwọ́ ayáwá ní alihamudulilayi oògùn rẹ ti síkú olójú òun àpò àwọn ọ̀daràn náà sí o tó lọ́ọ́ máa lọ sa oògùn sọ́mọ ọlọ́mọ àbí òye wa bí èyí tá a lọ bá báwọn òbí ma àwọn ti gbàgbé kọ́lọ̀ ló máa ń sọmọ lọ bọ́daràn tẹ́tà máa ń sọ kíkẹ́ mọ́ lọ lọ́gùn ẹ mọ̀ pé àwọn eléyìí ti lé jù àbí òye wa kò burú èyí ti rọ̀ jù wọ́n bá lọ bá babaláwo yìí tí ń pera rẹ̀ láàfáà yìí pé àwọn tí ń wọ́ ọmọ ti pé àwọn tí ń ṣe kínní wọ́n sì ní ẹ láwọn àṣírí tó yẹ pé ó ní abẹ́ni ah, àwọn bàbá mi ọ̀bá ọwọ́ wọn ọ̀bá ti so èmi náà ò ní sàṣetì tó ń láwọn bàbá ẹgbẹ́ ọ̀sọ́kùsọ tó lọ́ba lọ́ba sì gbé kúrúsù yìí lọ́ba gbé fún obìnrin yìí báyìí ó sì sọ fún òsè máa lò ìgbà tó lọ́ọ́ mú ìgbà tó lọ́ọ́ mú wọ́n hàn sí ara pépà tó gbé kúrúsù fóbìnrin yẹn pé oògùn ọ̀fẹ́ sẹ́yìn oògùn ọ̀fẹ́ ni ó bí ọmọ fa so ìgbà tí obìnrin gbà kọ́mọ pé wọ́n wọ́n wọ́n ti kẹ́ náà ni wọ́n ti kẹ́ tàkúté lẹ̀ fún lọ́wọ́ lọ gbé bá àfa àtọ́ dàrẹ́kítẹ̀ sí pé ó láṣìírí lọ́dọ̀ ó ní tí wọ́n bá fún ọ ní kankan jẹ́ ń wo náà o ẹ̀yin náà sọ pé gbogbo àwọn jálàbí náà ọ̀daràn náà kú ni tẹ́lẹ̀ náà ó lè kún ó sì gbẹ́rẹ́ fún lójú a gbẹ́rẹ́ òfò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ókè sọ́mọ́tì ẹ̀ lápá ni wọ́n ti sin gbẹrẹ fún ọ sọ́dà ẹ̀ dáhùn àwọn èèyàn ní lè dáhùn torí sàṣọmọ yorùbá wọn ò sin gbẹrẹ fún <laughs> la hawla wala quwwata illa billah àfa ẹ lọ́ba ní ẹ pé kí wọ́n mógun wa ìgbà tí àfa àti tó sọ́ọ̀tì lò ó lòun ò tí ì lò torí wọ́n kọ́ sí la pé oògùn fẹ́ ni wọ́n á ní nísìn àwọn dramatize ẹ̀ fún ó pè lẹ́yìn ìjọ kan pé mo ti lo oògùn tí ẹ fún mi yẹn o mo sì ń wò pé pẹ̀lú ògbó ọlọ́run yóò dẹ̀ torí wọ́n ní ẹ àwọn baba yín ọ̀sà ṣètì ó bẹ́ẹ̀ àwọn baba mi ọ̀sà àmọ́ mo lọ́rọ̀ kan tí mo fẹ́ pa ẹ sọ mo ń gbọ́ alájà mo ń gbọ́ ó ní mo rí kọ́kàn mi à nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tí mi lè sọ fẹ́ da kàn àfẹ́yìn o sọ sẹ́wọ̀n kó ti mọ pàtó ń sọ ó rò pé ti lo oògùn òfò yẹn ni ó ní mo kàn rí kọ́kàn mi ń fà mọ́ yín ọkàn mi fà mọ́ yín ọkàn mi kàn sí i love you. I love you. <laughs> Afa, asọ́fẹ́ bá tọmọ ọlọ́mọ tẹlẹ tẹlẹ náà kí ni gbogbo wọn ṣe tẹlẹ náà wọn á ń kó ọ̀rọ̀ wá bùkátà kan ló ń pọ̀ ọmọ rẹ̀ wọn á ní nà ọ lówó nà ọ lára yìí náà Yorùbá wa ní nà ọ lára ṣe ó ń sìn ni àbí báwo tó yọ̀ọ́ nà lára náà nù sọ́mà ní wọn àwọn Nigerian Limited lábẹ́ òfin ọlọ́run obìnrin ọgbọ́dọ̀ tọrọ kọ́kọ́ kò ń lẹ̀ ó ti wá sọ wàá sọ kólọ̀ kólọ̀ ni pé ọ̀fẹ́ bọ̀dà torí pé látijọ́ tẹ ti fẹ́ yàwó yín ẹ̀yin ti dẹ̀wù fún yàwó yín ẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ látijọ́ tẹ ti fẹ́ náà ti dẹ̀wù lọ́rùn yín hunna libasul lakum wa antum libasun lahun ẹ̀wù yín làwọn ìyàwó yín jẹ́ o ẹ̀yin náà sì jẹ́ ẹ̀wù fáwọn náà ókè oníkálukú wọ́n fara da ẹnìkejì iná ṣe ń gbẹ́wù yẹn ká ẹ̀dọ̀ ó ti sún èmi mi ṣe má ọ̀bọ̀ ni bí bọ́ọ̀lù obìnrin máa bọ́kọ tí ọba fẹ́ ṣe máa ń tiẹ̀ tọ́ tọ́ba fẹ́ bọ́kọ ò ní bọ́ free of charge nítorí pé o fẹ́ géènì freedom rẹ padà ni ẹ̀yin sì mọ̀ yìí pé freedom máa ń wá òmìnira máa ń wá tìrẹ lọlọ sọ pé fala junaha alayhima fi maftadat bih kò sẹ́ṣẹ̀ lórí ọkọ àtìyàwó lórí ntòbìnrin bá san láti rárá rẹ̀ padà yóò sanwó láti rara ara rẹ̀ padà kú lọ́dọ̀ ọkùnrin pé èmi ò ṣèyàwó rẹ̀ ma. hadithi tó wà àwọn aju wa lónìí òun fi ń yé wa wípé ntọ́kọ fún ìyàwó òun ó jẹ́ sọ̀dá àkì rẹ̀ ńlọbìnrin ọ̀dà padà. báyà yìí wọ́n fi ń yé wa wípé gbogbo ntóbìnrin tó san láti rara ara rẹ̀ padà kò ń bẹ lórí rẹ̀ kò sẹ́sẹ̀ lórí ọkọ tó gbà torí fi má máa yàn gbogbo nǹkan tó bá fi ṣèrà padà fúnra rẹ̀ Uthman ibn Affan radiyallahu anhu ó lò ó láyé rẹ̀ ìgbà tí obìnrin kan fẹ́ láti bọ́kọ dànù tí ọkọ tọrọ ń tó ju sọdáàkì tó fún lọ Uthman ní kó san kó lè bá géènì freedom rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé ẹni tó jẹ́ ìpìlẹ̀ òun náà ni pé ìwọ̀nba ń tó fún tó fi fẹ́ iná ọ̀dà padà fún àmọ́ tó bá wù ọ́ pé kó san jù bẹ́ẹ̀ lọ wà á tọrọ rẹ̀ ní ìsìn wọn fẹ́ kíyàwó rẹ̀ lọ ó sì sọ pé òun fẹ́ ṣe kólò òun fẹ́ ṣe kólò kò sí wàhálà ń bẹ̀ tó bá ti san five hundred thousand ó lè máa lọ èló ni wọ́n san six thousand sọmọ <laughs> kí tó lọ bá ti wá àfẹmí ah, ó lè ṣé wọn wọ fún mi èmi èso lè o èmi èso lè òfin ọlọ́run ló yọ̀ǹda fún mi bẹ́ẹ̀ sọ eléyìí jẹba o wàyí o náà làásì máa ń sọ pé ẹ má fẹ́ o pẹ̀lú two thousand kúrò kéń yé wa àbí five hundred nígbà I'm a student àbí òye. Ah. torí ọjọ́ kan bọ̀ kọ́lọ̀ ń sànù wa ẹ mọ̀ pé bí àwọn èèyàn ṣe ń gbàgbọ́ yí ẹ̀sìn ni wọ́n ń sì lò ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀fẹ́ gbélé ọkọ mọ́ báyìí wọ́n ti gbọ́ pé kinní kan jẹ́ kólò wọ́n mọ̀ sọ pé à ah, mò ń fẹ́ kólò mi màá ṣe kólò màá ṣe torí kinní ẹ mọ̀ gbọ́ àwọn sábàbí tí ò ní láárí nítorí pé kólò tí ó bá ṣẹlẹ̀ obìnrin ó dárúkọ àwọn àdí eléyìí tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ tóbìnrin lè sì torí ẹ̀ kú lọ́dọ̀ ọkùnrin kìí kàn ṣe pé mi fẹ́ ṣe má mi fẹ́ ṣe má báwo eré ló ń pè ní. ó ní àwọn àdí tó múnádóko torí ẹ̀ ẹnìkan sọ pé nítorí pé ọkọ òun kò fọ́n sí ilé three bedroom flat lẹ́kọ̀ọ́ fa torí ọ̀n fẹ́ ṣe kúlọ̀ so easy kódà kó ṣe pé ìyànà pàjà ló ti gba three bedroom flat is not a joke kódà fẹ́ dájé gúnlẹ̀ kódà kó jẹ́ bàdágìrì kọjẹ́ pẹ̀ kọjẹ́ kòròdú lẹ́kọ̀ọ́ fẹ́rẹ́ ni àwọn náà máa ń tọ̀ ń jẹ ni tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ntí wọ́n jẹ àtúwọlé ní jẹ́lu yẹn ò easy fún wa. ìyàwó kan wá ní kó lọ gba three bedroom flat fún wọ̀kan ẹyọkan rondo ṣé máa gba room and parlour self contained tó burú ni kò kúkú burú àmọ́ ẹlòmíì ọ̀fẹ́ dá ọkọ lágara ntí ò lè ṣe ọ̀fẹ́ dirú ọ̀ lọ́wọ́ sọ pé tó o bá ti lè gbà òun fẹ́ ṣe kólò kólò báwo ilé tí mami tiẹ̀ ò rí gbé ni wọ́n fẹ́ mọ́kọ lọ háyà wọ́n fẹ́ di ẹrù tọ́kọ̀ ò lè rù ó dìrù wọ́n wá sọ pé tí o bá ti lè sè wọ́n fẹ́ máa lọ máa lọ bó. sọ ẹja kí tara mẹ́yìn la yukallifu Allahu nafsan illa wus'aha. akramakumullah ṣé bá fẹ́ àwòtẹ́ fún two thousand. tí obìnrin yín wá jẹ́ pé irú ẹni tí ń lo àgbọ́yé rẹ̀ ń lòkù lónìí yóò wá máa lé yín ká ó ti sọnù lé o òun fẹ́ ṣe kólọ̀ sọ̀rọ̀ pé gbàtúwọ̀ náà ti mọ òní dúró má ọkọ bá ń sáká ọkọ ń sáká torí sọ pé òun ṣe owó ni òun ṣe má ọkọ bá sọ ọkọ wálé má. <laughs> yọọ máa sọ ọkọ tó bá ti jókòó láàrin àwọn èèyàn yọọ bá wá ikú tọ olórí ibú rẹ mo ti sọ pé ǹsẹ̀ má kìnnìkan kìnnìkan tètú láti ń bẹ̀rẹ̀ ni yọọ bá mú two thousand rẹ tó bá ti sọ báyìí ọkọ bá yẹ akọ má kàn la torí tó bá kàn la rẹfúrẹ́ǹsì nù pé mo sọ lù ọ ṣé òkú wọn máa sọ lù yẹn ní àbúrò tọ ọlọ́run bá bóbìnrin ṣe lọ́jọ́ kan ọ sọ owó ńlọ́ba bọ́ọ̀lù ọkọ̀ ọkọ bá mú o wọn wá ń bi ọkọ léèrè pé so mú pẹ̀lú pọ̀ gba kóló tó tọrọ ni àbò mú nítorí kó wọ́ ọmọ bàárà rì mo rò pé yé wa <laughs> tó bá pé ìwọ mú owó yẹn pé ah, kóló ló fẹ́ kóló rẹ ni ẹ máa lọ àjẹ kó ti parí ah, òun mú kó wọ́ ọmọ bàárà rì ni o àjẹ pé obìnrin ò tí ì rí kóló lónìí olónìí ní sẹ́ríà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú kólọ̀rì láti ọ̀sẹ̀ tó kọjá làwọn kan wá wọn làwọn ọ̀fẹ́ ọkọ mọ́ tòró oògùn ló fi mọ́ oògùn yẹn ti dọ̀ ó ti sọnù ó ti kó láàrún ndúpẹ́ fọlọ́ àmàdúpẹ́ àwa náà bọ̀ dúpẹ́ <laughs> torí ẹ̀ òun ò ṣe má òun ò ṣe má náà ni tọ́ kò sí wàhálà ọ̀rọ̀ wa dójú ẹ̀ lónìí wọn kì í fi tipátipá mú yàn ṣe àwọn fọkùn tí wọn bá ti mọ̀ pọ̀ ńlọ kò sí wàhálà wọ́n kọ́ ṣé ìwọ kọ́ọ́lẹ̀ àbò ní kọ́ọ́lẹ̀ ó sì já haúsá sọ kọ́ọ́lẹ̀ àbò ní ìyàwó jẹ́ yorùbá sọ kọ́ọ́lẹ̀ àbò ní kọ́ọ́lẹ̀ ọ̀hún ọkọ ìyàwó tó ń lẹ̀ o ok ọ̀kọ́lẹ̀ ó lòun ọ̀kọ́lẹ̀ ọ̀rọ̀ ìwọ obìnrin àmì ah, òní gbọ́dọ̀ rẹ̀ máa wá gbogbo gbogbo ẹ èló ló fún ọ níjọ́ tó fi ọ wọ́n bá ní one sixty mo ní one sixty naira wọ́n ní one hundred and sixty thousand naira ah ah yorùbá lẹ́bù ò lè ṣe lọ́kọ́ bá ní rárá o one hundred and seventy thousand ló ń fún un ẹ padà allahu akbar ah àwọn títí kékeré kálukú bá di múmìnà allahu akbar ẹ tí òfin fún ni tí òfin ọ̀rọ̀ sẹ̀rí kó mẹ́wàá fún lọ fẹ́ lọ òun ẹ bá ti kó one seventy kalẹ̀ you are going you are going ah. ẹ adúrú ẹ kíní kan ẹ lápò ẹ má ka history fún wa nbí ẹ sanwó bẹ́ẹ̀ bá ti san ẹ máa lọ. ha ìkàlẹ̀ yàn ẹyin <laughs> gan ni káwọ ẹyin gángan ni káwọ ok ẹ fọmọ sòwò tẹ́lẹ̀ náà ẹ bá yọ ọkùnrin ọkọ yìí ẹ bá tún yẹ tó fi fẹ́ lómi bọ́lá wọn san two hundred sá. <laughs> Allahu akbar. àbí wọ́n kọ tó o lè gbà kọ́ máa lọ láì jẹ́ kó san wọn. kí ni jẹ́rẹ̀? <laughs> sọ bóò lẹ́yìn ó máa sanwó. ẹ ọ̀nà bí wọn irun tó ṣe lọ́mọ rẹ̀ lọ́gbà wọ́n wọ́n ṣépè mbì. <laughs> so ó bá Um, a máa san two thousand lóṣooṣù ẹ ọ̀yàyà ẹ divide one hundred and seventy thousand by two thousand ó lé lọ́wọ́ méje sùúrù rẹ̀ wọ́n nu láwọn àṣekà tó ṣe one seventy torí ẹ hikima ńlá bẹ nínú kí sọdá àti ọkàn má jowó tásẹrẹ sẹ́wọ̀n kí sọdá lọ jẹ́rù two thousand one five six thousand wàhálà ibẹ̀ wọ́n ti kó jáde tí wọ́n ti wé tí wọ́n ti wọ́n lọ́mọ lójú ni kó lórí bú. òṣùpá subhanallah ẹni tí à ń bẹ̀ bá dẹni tí ń bẹ̀ yẹn islam ní ìsáṣe ní ká ṣe kà ẹ̀yin lè fẹ́ ṣe kà báyìí. at the end of the day ọkọ ni ọ̀dà gbogbo bẹ́ẹ̀dì tán kàn gbogbo cupboard gbogbo gbogbo gbogbo wọn mú nǹkan kọka owó òun o àmọ́ òun ò fi di ká o ṣeun ọlọ́run sọ ọba jẹ́ pé owó ń bá pọ̀ sẹ́wọ̀n kí wọ́n bí ẹni náà tí ó pé a máa pè bẹ́ẹ̀ di wa wọ́n bí ẹni náà àbí wọ́n kọ́ ọ̀nà tí ó fi dáa ló fi ṣe fún wa ẹ rí i pé nínú àwọn àṣà àwọn Yorùbá lágbà ló máa ń ṣe jàmá yẹyẹ kan wọ́n lè sọ pé nínú jàmá tiwa gbogbo ọmọ àjọ tí ọba ti lọ́kọ àbọ̀mọ́ ọmọ àjọ tí ọba ti fẹ́yàwó tí ó lọ́kọ sọdáàkì wọn ń tà gbà ní five thousand wọ́n kà dìsẹ́mbùlọ̀pù gbogbo eléyìí bí gbà téèyàn ń rẹ̀ jẹ́ bí ẹnìkanu ó lóun fẹ́ ṣe kólọ̀ ọkọ lòun ọkọ ìyàwó ńlẹ̀ ọjà débi pé kólọ̀ náà ṣẹlẹ̀ wọ́n ní èló lọ́kọ́ fún ọ́sọ̀dàkì ìyàwó ní kò fún ní kankan dépò kún ọ̀dà nǹkankan padà fún ah ìwọ kọ́ńkọ́ òun fún o kọ́dà lọ́jọ́ yẹn lójú agbo lójú afọ́ lẹ́ńbílò ọ̀dà envelope yẹn ló lọ́wọ́ àánú ẹ̀ two thousand ìyàwó ni tó ti pé ń gbà á mo ti tán láti fún ọ ní tó ẹ já kíyè sára síbẹ̀ yìí náà ń fẹ́ kí ìyàwó yẹn pẹ́ lọ́dọ̀ yìí ẹ fẹ́ kọ́kàdínlóru kan ọ̀sán kan kó lòun ò ṣe má kó lòun ti gbàgbọ́ yé sìn kí ní kàn jẹ́ kólọ̀ nígbà bá ti jẹ́wọ́ tásẹ́rẹ́ tẹ̀ ọ́ pé yóò tú lẹ́nu torí ẹ̀ ẹnìkan bí wọ́n ní ibi tó ń ti fẹ́ fẹ́ yà wọ́n béèrè sùn wọ́n tún béèrè ike káwọn òkú ọ̀sán wa ọ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀ òyìnbó agbọ́n gbogbo tó dùn tó dùn tó dùn àmọ́ àkídà tí wọ́n so mílíọ̀nù pé dúndùn dúndùn là á bá lé olóyin sá yóò bá lẹ́fù. wọ́n á ní ìyàwó rẹ̀ afẹsẹ̀ kọlọ̀ wọ́n sì ní sọ̀dáàkì tó tún fi sí ń jẹ́ yẹn is just five thousand ìyàwó wọn fẹ́ ṣe kúrò lónìí ọba mú five thousand wa ó tí san pé gbogbo oṣù lè ra èlò lè ra torófin ṣeré àsọ pé gbogbo ní tí ẹ bá fún obìnrin kí ẹ tó fẹ́ sọdáàpì mo rò pé yé wa o tún di àpàtì àǹkárá fún èèlò lọ́jẹ́ tọkọ mọ́rùkọ́ àwọn Yorùbá náà hun ni wọ́n gbogbo bàtà tó di fún èèlò lọ́jẹ́ ẹlòmíì tún di àpàtì lọ́fíńdà èló lọ́jẹ́ àsìgbò ẹ̀ náà lọ bí three hundred thousand alihamudulilayi san kọ́ máa lọ. sẹ́wọ̀n kọ́ àwọn ìyá rẹ̀ sọ pé mi ò bá tèmi gan mi rò pé mo wọ́ ti owó ṣe sùúrù lé ọkọ ẹ ẹjẹ́ a máa bẹ lọ́n kọjá pò ní ọkọ̀ <laughs> so eléyìí túmọ̀ sí pé alùkọ́lọ̀ ọ̀nà àbáyọ ni fóbìn tọba jẹpọ bá nídìí pàtàkì ẹ̀rí tó múnádóko tí nǹkan ṣe pé ẹnìkan ló wá pò kọ ìbànújẹ́ fún kẹ ẹ wọ jókòó ń bẹ ó kọ rẹ ń fìyà jẹ ọ ni wàá wò gbádùn táwọn abádùn ìyá ní jẹ o àwọn obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn dáadáa ó lé kó lé ọkọ kódà àti rẹni tó ṣe bẹ́ẹ̀ fóbìnrin tó lé kó lé ọkọ tó padà wàá jẹ kó lọkọ fẹ́ dìpọ rẹ wọ́n ti plan rẹ̀ fún bàjẹ́ ẹ bá a gbogbo ìran sọ pé pẹ́ńtò ah, ṣe dá pẹ́ńtò ṣe dá ah, kò ṣe dá òun ló gbọ́ so òun sì gba ayé rẹ̀ òun gba ayé lọ́wọ́ kò sí wàhálà torí di ẹlẹ́yìn ó wá nínú àdéhìí tó wà àwọn adúwà yìí látọ̀dọ̀ ìyàwó látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní anamra'ata Thabit ibn Qais. Thabit ibn Qais ibn Shammas ọ̀kan náà sàhábà ni ilé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ilé Mu'adh Ubadah ilé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ilé Sa'ad ibn Mu'adh tọ́jú lórí àwọn Khazraj ọ̀hún ni jẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìmú pariwo. ní ma ń gbóhùn sókè gan. tí bá ń bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní tún máa gbóhùn sókè. gbàtọ́ ló wọn sọ ayé ti kalẹ̀ kí ẹ gbọ́dọ̀ máa gbóhùn sókè tẹ̀ máa ń bá nàbí sọ̀rọ̀ kí ẹ má bà á bára yín ní ọba wa kọ̀ wá sí ibùjókòó ànábì mà pé èmi láyà anabi sallallahu alaihi wasallam á béèrè pé ààrí Qais ààrí Thabit ibn Qais ibn Shammas ààrí má ìwọ Sa'd ibn Mu'az tọ́jú ẹni tó wà lẹ́bàálẹ̀ rẹ̀ gbaniwádìí ó ti lọ wádìí ó ní à níṣẹ́ ni ìwà mọ̀ nítorí àyà ti sọ̀kalẹ̀ lórí mi mo sì rí pọ́ máa ná mi tọ́ Sa'ad ibn Mu'adh kò sọ àsọlé o èyí sọmọ náà o kìí ṣe torí ẹ̀ láyà ṣe sọ̀kalẹ̀ o sẹ́wọ̀n kọ́ àwa á máa ṣe garagara ni olódo burúkú tí wọ́n máa pera rẹ̀ ń ṣe kò lè la. ọba sì lọ sọ fún anabi ìdí tí òfin wa ni anabi lọ́wọ́ a sọ̀rọ̀ kìí sọmọ náà kìí ṣe torí rẹ̀ láyà ṣe sọ̀kalẹ̀ ọmọ àlùjánnà ni níbẹ̀ ńlá ti mà pé سعد أبي ثابت ابن قيس ابن الشماس ọ̀kan náà tá nàbì ti fún ru àlùjáná ní látàyè òun wá níyàwó rẹ̀ lọ́wọ́ bá nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ̀kọ́lẹ̀ tí ya Rasulullah onírẹ̀ ìránṣẹ́ ọlọ́run Thabit ibn Qais ọkọ mi Thabit ọmọ Qais ma a'ibu alayhi fi khuluqin wala din ìrìn rí. àlébù kan <clears throat> tí mo lè rí tọ́ka sí lára rẹ̀ níbi ìwà rẹ̀ ni àbí ń bi ẹ̀sìn rẹ̀ ó níwà ó sì jẹ́ni tó mójútó ẹ̀sìn dáadáa kí là ń tó ń fẹ́. sèbá lẹ́bi sallallahu alaihi wasallam sọ pé idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwiju ẹni tẹ́ ẹ bá yọ́nú sí ẹ̀sìn àtiwá rẹ̀ tó ló fẹ́ fi ọmọ yín tọ́wọ́ abáyín ẹ fi fún un ẹ lọ́tún ọsọ pé wà rẹ dá ẹsìn rẹ sùn walakinni akrahul kufra fil islam ṣùgbọ́n mi kórìíra ṣíṣe kèfèrí nínú islam torí mo ń rí nǹkan kan tí ò jẹ́ kí n lè túraká sí kò jẹ́ kí n lè ṣe dáadáa sí kò jẹ́ kí n lè ṣe sí bí ìyàwó rere ti ṣe yẹ kó máa ṣe sọ́kọ rẹ̀. Elu ń bà mí ẹ máa lọ tara rẹ̀ dẹni tó lọ di nínú Islam ìyẹn ni pé mo ní ìkórìíra rẹ̀ tí ò lè jẹ́ kí n túra káàsì anabi sallallahu alaihi wasallam ti yìí ọ sọ ìdí tó múnádóko bí gómìnà náà sọ pé kí ni tọ́ba Lulu yẹn tó wíwọ́ táwọn èèyàn bá wá ń bẹ ìgbà náà ní lùlù lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àfa tí máa ń gbọ́ mi ń pa ẹsẹ̀ bí bọ́ọ̀lù ni lọ́wọ́ Maradona yọ ọmọ gbẹmí báyìí ni ọmọ gbẹmí báyìí ni ọmọ tó lẹ́lẹ́rìí tó ráwọn obìnrin ẹnu wọn irọ́ pọ̀ lẹ́nu ẹlòmíì àwọn ẹlẹ́rìí náà bá dé àwọn ẹlẹ́nu sọ́nsọ́ ọ̀rọ̀ sójú wọn wàláì wàláì ẹ̀ẹ́mẹ̀ ló ló sójú tí ẹ̀ nínú tó sọ fún mi ẹ̀dá pẹ̀ jáde só tí ẹ̀ ààrẹ nìkan tó sọ pé àlè gbàgbọ́ tọ́ anabi sọ pé ilẹ̀ tó ní títí ń dáko oko rẹ̀ ló fún ìyàwó yẹn ní sọ̀dá kìíjọ tí ọ̀fẹ́ sẹ́wọ̀n kí ìfẹ́ ní agbára lọ́dọ̀ àwọn sàhábà ìwọ ní ìsìn lálọ́ lè bọ́ sàwádà pẹ̀lú dúkìá rẹ̀ abẹ́rẹ́ nǹkan ọkàn ní plọ́ọ̀tù mẹ́ta tó ń gbé àgbàdo bẹ̀ títí ò bá dé ọwọ́ afẹ́ fẹ́yàwó kan ọwọ́ á oko yìí mọ́ fẹ́ kẹ́ fún mi sọ̀dá kíkà ọwọ́ á jí gan gbé <laughs>

fọkànlọ rasulillah sallallahu alayhi wa sallam kọsọ pé ẹ ah, tẹbó ti bá mi sùn tẹbó ti ṣe kínní ah, àdábì á ah, ìtàkùnlá tẹ̀ka òfin ti ṣe wọ́n bá pé àwọn afá aná tó ti bí ma fún fa ẹjọ́ lọ sókè láyé yẹ̀ wò yóò bá lẹ̀ fún tó da oko rẹ̀ padà fún oní bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó wá sọ fún sábẹ̀tì táwọn kan ti bi ìyàwó léèrè ntẹ ìyàwó lọ́gbẹ́jọ́ wa ọwọ́ aṣọ fún sábẹ̀ tí ibn Qais ibn Shammas wípé ìwọ náà fúnra ara rẹ iqbal al-hadiqa gba okoyun wa talliqha tatliqa kó o sì kọ́ ní kíkọ̀ kan rawahu al-Bukhari al ló gbé jáde nínú riwaya kan. وأمره بطلاقها النبي قال سكيك قال أبو داود الترمذي أو جاد بنات وانا وسوس تداني أن امرأة ثابت بن قيس إكي أو ثابت بن قيس اختلعت منه أبو قردان وجعل النبي صلى الله عليه وسلم عدتها حيضة النبي واني إن كنت يقان أني عدة حديثي فيها هوا ní ìgbà tí èèyàn bá wá tọrọ khulu tó bá sọ ìdí pàtàkì tó ń fi fẹ́ bọ́ ọkọ dànù tó bá jẹ́ ti ṣẹ̀ríyà tó gba irú àwáwí bẹ́ẹ̀ wọlé kóbìnrin lè ti torí rẹ̀ sọ pé òun ò má àní básìkò jẹ́ ntakàn tọrọ lọ́dọ̀ obìnrin yẹn ni pé sọ́dàá. So sọdáàkì ọkọ rẹ tó fún ọ padà kò wá túmọ̀ sí pé ọgbà pò wọ́n dá padà ọlọ́run ti ṣẹlẹ̀ ṣáájú kọ́kọ́ tó sọ pé èmi náà gba sọdáàkì mi tọ́dá padà kọ́ máa lọ ọlọ́run bó sin adílẹ̀ rẹ̀ dóko lálàáfíà tọkọ ọba fi hàn pọ̀ ń gbà kò sọ̀rọ̀ nítorí pé nǹkan tó ní lẹ fẹ́ gbà kú lọ́wọ́ rẹ̀ kì í kàn sí pé tófin bá ti ní ìsinmi yóò sì máa lọ lọ́ọ́bù tó afẹ́kọ̀ọ́ náà sọ pé mo gbà ìdí inú sáà fi fi ń bi léèrè pé ìwọ náà gba oko rẹ yẹn padà kọ́ wa kọ́ lẹ̀ ní. àǹfààní ẹlẹ́kejì òun náà ní pé ǹjẹ́ bí bọ́ọ̀lẹ̀ tóbìnrin bá ti bọ́kọ lẹ̀ tí ò ti tó ní nǹkan àpínyà láàrin wọn bí ó tún ṣẹ̀ṣẹ̀ ń bùkátà àkọ́kọ́ tún sọ pé mo kọ́ lẹ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé tí obìnrin bá ti lè bọ́ ọkọ dànù tọkọ náà sì gba nǹkan tó fún sọ̀dáàkì padà. ìpínyà ti ṣẹlẹ̀ àmọ́ kìí ṣe kọ̀sílẹ̀ torí àwọn sọ pé alukólùú fẹ́fọ́n látọ̀là ìbọ́ ọkọ dànù yẹn ìgé ìgbéyàwó ni ìgé ìgé ni ìmúwọ́sọ̀pin ni ṣùgbọ́n kìí ṣe kọ̀sílẹ̀ àǹfààní ẹ̀ ní kápẹ́ ìyàwó yẹn ní ìsítẹ́lẹ̀ o ti kọ́ méjì ọ wá sí kúlọ̀ tòrẹ́rù ń ba pẹ́lẹ̀ ta lè ṣẹlẹ̀ tó wọn fi dè wọ fún ọ ọ wá sí kúlọ̀ pọ̀ ń fẹ́ dínà sí ọ díẹ̀ tòótọ́ bá gbà pé tuntun fẹ́ ra yẹn tuntun ra yẹn fẹ́ torí pé kúlọ̀ tó ṣe yẹn kìí ṣe kíkọ́ ọ̀lẹ̀ àmọ́ ìpínyà ni kọjá ìyàwó rẹ̀ ma kọ́lá tó ń bá ti ṣẹlẹ̀ ta ìṣẹlẹ̀ ó ti di báyìnàtún mìínkà báyìnúnàtún sọ̀rọ̀ ìyàwó yẹn ti dàjòjì sí ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní àjòjì tó kéré bí màánà ó lè fẹ́ padà o ẹ tún rí establish àmọ́ kọjá bíi kíkọ́ ọlẹ̀ tó tẹnu ọkùnrin jáde sọ yẹ pé tí wọ́n bá kọ́ ọlẹ̀ tó pẹ́nu rẹ ló ti jáde kíkọ́ ọlẹ̀ kíni kejì ni ó tún lè sọ pé mo dọ́ ọ padà tọ́wọ́ ẹ tó kúlò ṣẹlẹ̀ ẹgbẹ̀rún mọ́dọ̀ padà òwúlò mà ó ti parí ó ti parí lẹ́sẹ̀kẹsẹ̀ ni àbí lẹ́yìn àsìkò kan ó ti parí ó ti parí wọ́n bá gbà pé kẹtún fẹ́ra yín ẹ tún ṣẹ̀ṣẹ̀ rí establish ni kí ni ìtumọ̀ owó ti ń fọ́ wọn náà sì ń gbowó lọ́dọ̀ rẹ̀ ìbò náà sọ pé nítorí láàrin wa ti tán eléyìí jẹba àwọn olùmọ̀mí sọ pé rárá tóbi bá ti kúlọ̀ kò tí ì tó fún láti lọ àfikọ́ kó tún kọ́ lẹ̀ nà tọkọ bá kọ́ lẹ̀ ìgbà náà ló tó jẹ́ pé pìnyà dé torí wọ́n sọ pé ànábì sọ yìí pé wọ́tọ̀lẹ́kọ́ tẹ̀tìlẹ́kọ̀ kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ kan àwọn olùmọ̀táwọn sọ yìí pé kólù yẹn ìbọ́ ọkọ̀ dànù ó ti túmọ̀ sí ìpínyà àmọ́ kìí ṣe ìkọ̀sílẹ̀. Si èyí tí anabi sallallahu alaihi wasallam sọ ń bí ni pé anabi ni kó tún fi kún ni yàtọ̀ sí pé ìpínyà ti ṣẹlẹ̀ wá kọ́lẹ̀ ń kíkọ́lẹ̀ kan yàní kí wọ́n fún ní bló méjì so ṣùgbọ́n àwọn olùmọ̀tá wọn sọ pé kóló yẹn ti tó wọ́n sọ pé ọ̀rọ̀ táwọn sọ ń bi pé wa talliquha tatliqa ìyapa wà lórí ẹ̀ tánàbí náà ló sì sọ. So àbọ̀kan náà tó gbẹ̀gbà wá wá ló fi kún gbogbo ọ̀rọ̀ yẹn wà ètò àwọn sàlẹ́sà ni pé tóbìnrin bá ti sọ ipò ń bọ́ pọ̀ dànù fọ́fà ó ti ṣẹlẹ̀ ìpínyà ti ṣẹlẹ̀ ìpínyà yẹn kìí ṣe kíkọlẹ̀ ìdílé nínú rìwáyà mi ta tún ká nísìn anábì ni kò ṣe nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé kíkọlẹ̀ ní ṣe oṣù ẹyọ kan lóbìnrin máa ń ṣe والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء nǹkan oṣù mẹ́ta ni oṣù tó bá yẹ pé kíkọ ọlẹ̀ tá a mọ̀ náà bá ní kólọ̀ nǹkan oṣù mẹ́ta ló yẹ kó sí àmọ́ nǹkan oṣù ẹyọ kan lóbìnrin ó ti lẹ́yìn kólọ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ètò túmọ̀ sí pé tí obìnrin bá ṣe kólọ̀ ó ti jẹ́ tán o kò sáàyè fọ́kọ láti dá padà má bà tóbìnrin bá wá ní kò burú káwọn tún fẹ́ra wọn padà wọ́n ṣẹ̀ṣẹ̀ tún túnra wọn fẹ́ padà ni bàbá rẹ̀ yóò fi fún ọkùnrin náà gbà yóò san sọdáàpù àwọn ẹlẹ́rìí ọ̀jẹ̀rìs káwá kẹsàrà nínú àsìgbọ́tọ̀ wà lọ́dọ̀ àwọn èèyàn láwùjọ àwọn máa ń sọ pé tóbìnrin bá ti jábìlẹ̀ kọ yẹn ni pé tó ti lọ́kọ kan rí tó bá tún fẹ́ tún ọkọ ní oní òfìrà rẹ̀ lọ́kọ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nù sẹ̀ríà o eléyìí mọ́dàbù Abu Hanifa làwọn sọ pé kò bá àjọ ọmọ kí kò bá àjọ abilékọ ó lè fira rẹ̀ lọ́kọ ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé obìnrin kò bá àjọ ọmọ kí kò bá àjọ abilékọ pé ilé ọkọ ẹlẹ́kẹ̀wá ní ọwọ́ ẹlẹ́kẹ̀ẹ́dógún ilé ọkọ ọgbọ̀n ni lọ́fẹ́ wọ̀ bàbá rẹ̀ náà ni ọ̀sán àmàfi lọ́kọ títí láéláé bàbá rẹ̀ ti kú bàbá kan kù nù fámìlì bàbá rẹ̀ àwọn náà ni wọ́n máa fi lọ́kọ obìnrin ò fira rẹ̀ lọ́kọ nù ṣẹ̀ríyà la nikaha illa bi wali òfin Ọlọ́run kò sí ìyàwó kẹtẹ ẹsùn yege kan ò sí tẹsùn tí a pọ̀ lálàáfíà àfi kó jẹ́ pé bàbá ọmọ àbẹ́ni tí ó ń ṣaṣojú bàbá ńlọ fi eléyìí jẹ́ gbèsè jẹjẹ dúró lórí àdìsí alákọ̀ọ́kọ́ yìí nípa kólọ̀. à ń fi àsìkò yìí pè wá pé obìnrin tó wà lé ọkọ má bàa lé ọkọ rẹ jẹ́ o ọkùnrin tó ti níyàwó má bà ìdùnnú ìyàwó rẹ̀ jẹ́ o sòrò iná ló ní kálukú lọ́yẹ ká máa lò nítorí ká má gbàgbé tàwọn ọmọ tọmọ bá wà láàrin yín má sọkò bànújẹ́ sínú agbada àdùnnú àwọn ọmọ rẹ̀. ó ní máa ń tọ́ wà ń bẹ̀ ní ìbànújẹ́ tí ń retí rẹ ó dìgbà tí ìyàwó rẹ bá tó filé rẹ lẹ̀ ìwọ obìnrin náà ní máa ìbànújẹ́ tó fà fúnra rẹ ó dìgbà tó bá dìpọ̀ pàdánù lé ọkọ rẹ ó tí ì mọ̀ ńlá lọ́lọ́ ń ṣe fún ọ òdìjọ́ tí nǹkan burúkú ta wí tó bá lọ ṣẹlẹ̀ béèrè lọ́dọ̀ àwọn tó ti ṣe kó lè fi tiwọn kọ́gbọ́n. nítorí kọ́mọ̀ bàjẹ́ pé tiẹ̀ náà wọ́n padà máa fi kọ́gbọ́n ọlọ́run lè dáa kọ́ máa dalẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá rú ọlọ́run kó kọ́ wa ṣe sùúrù fi tolé rẹ̀ ọlọ́run kọ́ máa fi wọ́n wa ọlọ́run lè dáa kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ọ̀ràn wa lọ láti máa wa astaghfiruka wa atubu ilayk alaikum salaam. naam mi gbọ́ dáadáa ogun. tó ti ṣẹlẹ̀ ní abọ́kànró pàdájú ogun rí boko haram àbíkún ẹjọ́ ṣẹlẹ̀ náà ń dọ́tọ́ bá ṣẹlẹ̀ náà wà lè kó ṣẹlẹ̀. oníṣẹ́ orí máa ta lékulẹ́jà sẹ́mi pé lékulẹ́jà ó túmọ̀ sí pé wọ́n lọ ń ta raw material fáwọn babaláwo ó sì ní sọ́tọ́ ẹni tó ràn wọ́n lọ kàn fi rí sí àwòṣe babaláwo ìyá aláwo lò náà ilé ìjẹ́bù sì jẹ́ àmọ́tẹ́yìn bá ń ta àgbo kẹ́ǹtẹ́ gbòógì àgbóbà ewé ọmọ eléyìí tí ọ̀tá kò fi ọlọ́run kò sí tó burú bẹ́ẹ̀ ọ á ní lọ mú ṣọ́ọ̀pù sísọ àwọn lẹ́kùlẹ́jà torí kọ́ bàa jẹ́ pé wọ́n padà kó wọn náà pọ̀ mọ́ wọn náà. gbogbo àjọ sọ pé asalaamu alaykum wa rahmatulah òun náà ti tó sísálámà tí àjọ sálámà ti tó. nítorí pé asalaamu alaykum wa rahmatulah kò yàtọ̀ sí wa alaykum salaam wa rahmatulah mo rò pé wa nígbà táyì méjèèjì ti jọ sálámà lásìkò kan náà tọ́lọ́mbà kádàrà pé kẹ́tùjọ dáhùn náà lásìkò kan náà kò burú tẹ́ẹ̀ bá tún dáhùn kò sí wàhálà torí asalaamu alaykum yẹn náà ni wa alaykum salaam naam kọ́kọ́ sálámà sí yàn kí ni tó dáa ni pé rárá o èèyàn kọ́kọ́ máa sálámà sí torí ṣètọ́ni fẹ́ wọ àárín yẹn nù òun yẹn sálámà sí ọwọ́ máa sálámà sí kò túmọ̀ sí pọ̀ gbọ̀ ó túmọ̀ sí pé wọ́n lọ gbọ́n jù láàrin ẹ̀ méjèèjì wọ́n lọ gbọ́n jù nítorí pé kọ́kọ́kọ́ sálámà sí yàn ìdájọ́ rẹ̀ tó ti kọ́ dáhùn so ìwọ́n ń pe dáadáa so ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé téèyàn méjì bá yan òdì tí wọ́n ń ríra wọn tó ń pàdé ara wọn tó ń kíra wọn ẹni tó lóore jù náà méjèèjì lẹ́ni tó bá kọ́ sálámà ìgbà tó wọ́n èsì sálámà sí ọ tí wọn náà bá níbi sẹ́ńsẹ́ ni wọn náà sì ẹ fẹ́ gba ṣètọ́nì láàyè ni wọn máa sálámà sí àti wàá bá wí yóò rọrùn níjọ́ kan pé akínlódé tó fi jẹ́ pé èèyàn ní kọ́kọ́ sálámà ẹ̀ ń retí kémi ọ̀kọ́kọ́ sálámà ni ṣé èsì pé mo kéré sí nọ́mbà yín so ara rẹ̀ ọ balẹ̀ náà. ṣé owó ni wọ́n máa fi rọtí àbí wọ́n máa rà fún wa wọ́n máa rà fún wa lọ́fẹ̀ẹ́ ok wọ́n ní bàbá wọn máa mutí lẹ́ẹ̀kan láàrin àwọn sì lówó táwọn máa fún wa lóòrèkóòrè ṣé àwọn lè tìtorí ọtí tí bàbá mu káwọn fìgbà kan dá owó ń dúró dáadáa sọ́nbẹ́nu at-ta'awun 'ala al-birri wat-taqwa náà láti béèrè pé ṣé bàbá wọn ni máa ń ra ọtí fúnra rẹ̀ ni àbí wọn máa ń rà á bùn sẹ́wọ̀n káwọn mutí wà tí wọn máa ń rọtí bùn wa ó ti wá dájú pé bàbá ni máa mówó rọtí adé pé ó súnmọ́ nínú owó tí wọ́n fún náà ní ti ń routing ẹ̀dọ́wọ́ ń dúró fúngbà díẹ̀ náà. aleykum salaam. anabi lọ sọ kìí rárá o rárá o ẹ̀mí gbà ẹ̀mí ẹ̀mí ọjà tẹ́ ẹ tẹ́ ẹ ti ọ́dà tẹ́ ẹ retí pé yóò dé tí yóò dé. àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ àìmọ́ yìí tó ti wọnú ìlú tí ó lọ. so látẹ̀bẹ̀ máa lè ṣàǹdẹ̀ nítorí ọba n'i ọ̀gbọ́dọ̀ ta anábì lọ sọ bẹ́ẹ̀. ó tún wá sọ́nù àdìsí mi pé ìwọ tó rajà gan ọ̀gbọ́dọ̀ ta kó tó gbà. gbàtó tó gbà ló tó ta. kọ́dà nísìnyí ṣọ́ọ̀pù yín ọ gbọ́dọ̀ tako tó kó wá sí ṣọ́ọ̀pù tiẹ̀ ànábì ló tún sọ bá lẹ́yìn ìjẹun ti di. aleykum salaam. tọ́sọ pé kò yé mi ànábì ọ̀sọ yorùbá ká bó ṣe wí. àníkọ́ ọ̀ká bá ànábì ṣe wí ṣé yorùbá là ànábì sọ̀rọ̀. bóòlù sátúmọ̀.

gbà mí obìnrin lè ṣe láti fi hàn pọ̀ nífẹ̀ẹ́ ọkọ kọkọ náà lè nífẹ̀ẹ́ o ó lè gbàgbádà rẹ o ó gbé jàlábíà rẹ o tọ eléyìí kò sí pòǹfẹ́ fi ṣe bí ọkùn ó ṣe láàrin rẹ̀ sọ́kọ rẹ̀ ni kọ́kọ́ ó lè bá fílì pé obìnrin yìí nífẹ̀ẹ́ òun torí tánàbì sallallahu alaihi wasallam ń sọ ń bẹ̀ yẹn ó gbọ́ láhàn yóò jáde síta yóò wẹ̀wù àwọn ọkùnrin obìnrin náà wọ tàwọn ọkùnrin ọkùnrin ọwọ tàwọn obìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí nísìn tọkùnrin ó so yẹ tímọ́tì ó tún lè ní kó wọ́n bò ń di sùkú ẹ sì ti mọ̀ pé àwọn obìnrin wọ́n ti bá yí ara wọn jẹ́ débi kí wọ́n wọ sòkòtò wọ èèyàn di sùkú ó tún fi ẹtí ẹtí ọwọ́ ṣẹ́ẹ̀tì and trouser sẹ́yìn pé á pè kí ni mrs olùkẹ́ni ṣùgbọ́n ní ìsinmi táyé bàjẹ́ dé ó lè jẹ́ pé mr emmanuel ni táwọn kèfèrí bá ń ṣe àkọ́kọ́ ẹ̀ sọ pé nǹkan ìyàlẹ́ kí ni nǹkan ìyàlẹ́ torí pé lẹ́sọ̀ bá àdìl kófèrè dẹ́m ìṣe tó bá ó ju ẹ̀wù tí ń wọ̀ ń lọ èyí tó yáyàn lẹ́nu lọ́mọ mùsùlùmí kí lọ wádìí rẹ̀ ó dàbí ẹnìkan ni wọ́n lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wọ́n wá ń ṣiṣẹ́ ń lé tẹ́tẹ́ náà máa ń ṣe kíníkà bẹ́ẹ̀t kíníkà bẹ́ẹ̀t wọ́n wá ní ohun ọ̀sẹ̀ mọ́ wọ́n lọ burúkọ dá ẹnìkan wá sọ fún mi bí wà gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ ṣé mùsùlùmí ni ní ṣiṣẹ́ yẹn wọ́n ní kí ẹ ṣe mùsùlùmí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni lọ́wọ́ pa à ń ṣiṣẹ́ lè kọ́ má gbóúnjẹ lẹ́nu ara rẹ̀ kọ́ padà bẹ̀ torí <laughs> nítorí ṣe ju gbogbo eléyẹn lọ ṣébí bẹ́ẹ̀ náà láti ní kọ́ gba islam ẹ̀kọ́ gba islam ọ̀ wáyé kó òun ṣiṣẹ́ lè tẹ ebi ọ̀pa bẹ́ẹ̀ kọ́ aramu náà káfíìrì ń jẹ tẹ́lẹ̀ náà inú aramu lọ dàgbà inú aramu náà lọ fẹ́ kú sí báwa lẹ́lẹ́ tó ń torí délé kí á ní. tó tó lẹ́rú obìnrin yẹn gbọ́dọ̀ pé ọkàn wọ̀ ń wájú ọkọ rẹ ni wàá túmọ̀ sí kí wàá wọ skẹ́ẹ̀tì o yàrá kó ti di nǹkan míì pé torí kó lè fi hàn pọ̀ ìyàwó rẹ kó lè mà pọ̀ fẹ́ ṣé ọkùnrin tiẹ̀ nídìí gbogbo nọ́nsẹ̀nsì sẹ́yìn nídìí láti máa sọ i love you naam naam ẹ kò sẹ́yìn náà ẹ ti ṣe kó dilẹ̀ obìnrin ò need kó máa sọ pọ́kọ́ pé kó sọ i love you love you for what ó lọ́ọ̀bù rẹ náà ni òfin lé ọkọ ńlẹ sọ àwọn ọlọ́yà kọ lọ́ọ̀bù rẹ ní lọ ṣiṣẹ́ ní ọgbẹ́ ń jẹ wá. àmóbìnrin ní ìsìn wa ni rẹ́bẹ́ mi máa sọ pé àlọ́ọ̀bù má sọ ẹni tí wọ́n ń gbá àrùn torí ẹ̀ ọ̀ wá ní sọ fọ́kọ rẹ tí ń rú àrùn pé i love you sọkọ tí ń gbá àrùn náà ni ó ti máa sọ i love you i love you ọkọ ọbọ ọmọ ọlọ ṣèdínù tó fi jẹ́ pé àwọn ọkùnrin tiwọn. tó bá pé ọkùnrin bá gbọ́ngbọ́n ọkùnrin ó rí i pé obìnrin kọ́ ní ọmọ wa ń ṣe tiẹ̀ obìnrin bá sì ní ìṣe ọkùnrin ló ń fẹ́ ọ̀tẹ̀ o wo lè sọ fọ́kọ rẹ pé i love you ọ̀tẹ̀ o torí pé ọkọ rẹ wọ́n padà rí i pé ó yẹ kí ọjọ́ díẹ̀ àmọ́ wọ́n sọ pé ọkọ sọ pé i love you ó yẹ kí ọjọ́ kọ tani padà jẹ ìyàwó ni padà jẹ ọjọ́ bó ọ̀rẹ́ ẹkùn báwo bó wọn ṣe rí i o tó ṣe lè lè jẹ bó ṣe jẹ náà alẹ́ kòkòrò. njẹ́ wọ́n ṣe njẹ́ wọ́n ṣe sẹ́nu rọmọdọn àbí èsì rọmọdọn àti ọ̀tọ̀ àjùdọ̀ ẹlẹ́yìn bídẹ́ àná. tàbí ní kẹ́hìn máa ṣe ń jàmà wá sí èsì rọmọdán àbọ̀ gẹ̀ẹ́tì ọjà bó ṣe jẹ́ torí náà ló bí ta àjùdù jàmà jàmà náà. ìbéèrè mi so tí ẹ máa ń ṣe tahajjud tó pé wọ́n ní baálé ìyàwó rẹ̀ wá ń jọ ìrìn àwọn ọmọ rẹ̀ náà darapọ̀ mọ́ kò sí nǹkan tó burú mbẹ̀ àmọ́tẹ̀ máa ti ń ti rẹ̀ lọ́nà tó jẹ́ pé ẹ máa ń pàdé ṣe gbogbo wà ṣe ń ṣe lọ́yẹ kí kálukọ́ máa dá tiẹ̀ sí tí ó padà túmọ̀ sí padà dálẹ̀ lẹ̀ ṣe wọ́n ń ṣe tàhájùdù ń jàmá kìí ṣe nǹkan tí súnà máa ṣe àfi tó bá jẹ́ bíi wàyí o ẹ rí pé anabi sallallahu alaihi wasallam ń ṣe sọ kan ọ̀kan náà pè ń ọ anabi anabi ò pè pé wá tó pẹ̀lú òun ó dúró lápòsí anabi anabi wa tù ó gbé e sápọ̀tù wọ́n bá sọ láti yẹn lọ jabar ọ̀kan náà sọ̀hábà ni wọ́n bá tún ó dúró lápòsí yẹn tí wọ́n kàn ti ti Jabir sápọ̀tù Jabbar dé ó dúró méjèèjì wá tì wọ́n sẹ́yìn Ibn Abbas radiyallahu anhuma ànábì sallallahu alaihi wasallam náà ti sọ láti lóru òun náà dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà dúró lápò òsìrí ànábì gbé sápọ̀tù ànábì ò ṣe tàhájùdù pé ẹ wá ṣe jàmá pẹ̀lú mi ó ń ṣe àwọn èèyàn wá jọ ẹ̀yìn rẹ̀ coincidentally sòní ti sẹ́yìn bá wá ṣe ti yín kìsì sọ̀nà àmà ṣe ni sàmà kí nǹkan mi nù ìtànàbì ṣe nu Ramadan sàmà kí ni mọ́tíláṣí ló ti ṣe àwọn ẹ̀sìn rí wọn wá jọ ẹ̀yìn rẹ̀ kọ̀kọ̀ fún wa gbàtó tún di dọ́kèjì ànábì tún jáde ó ti mọ̀ pé wọ́n jọ ìhun lánàá possibility wà pé wọ́n tún wá lónìí wọ́n jù tàná lọ ànábì wa ibẹ̀ láti mẹ́rin pé tó bá pé nu Ramadan a lè máa ṣe ìjọ kẹta kí ló dé tá ànábì ò fi ṣe ànábì ni mò ń bẹ̀rù pẹ̀lú bẹ́ẹ̀ ń ṣe múra sí kankankan yìí ọlọ́run lè sọ́dọ̀ ọ̀ràn yẹn agbára yẹn ò ní kà má torí pé aláàánú lọ́lọ́run sànábì lórí wa so ọwọ́ tíjọ́ kejì tó ṣe láti wá rí pé tó bá pé nu Ramadan a lè máa ṣe ń jàmáà àmọ́ ntòfàtà ànábì òfin ti ṣe tìjọ́ kẹta ó ti fi hàn àtúrà yé ànábì la wà nísìn wáhàyè ń sọ̀kalẹ̀ ọlọ́run lè sọ pé mo sọ́dọ̀ rẹ̀ agbára gbogbo akóróntù wọn ni ká ṣe sọ̀làwátù khamsa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ṣe náà lọ́ọ́ máa ṣe tàájúdù so torí ẹ̀ ẹni tó bá pe eléyìí ní bídà ni ọ̀gbádùn ti Ramadan yẹn ṣùgbọ́n tó lójoojúmọ́ pé màá ṣe ẹ̀yin ṣe ń jọ máa ẹ ti jọ péjọ ẹ̀yin shabab ẹ̀yin kínní à eléyìí wọ́n bu kátẹ́ẹ̀lì. ṣe irú rẹ̀ náà ní tàwọn jàmọ́ oríṣiríṣi yẹn àwọn kan sọ pé tàjúdù tàwọn the first friday of the month àwọn kan sọ tàjúdù tàwọn wọn tàjúd ẹ̀yin náà gbó kan tàjúd what is tàjúd. tó eléyìí kò sí nínú lànà tánàbí sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ wa min al-layli fatahajjad bihi nafilatan ìwọ fúnra ara rẹ máa jí lórúkọ ọmọ sí èmi ń dá ṣe ìwọ ń dá ṣe ó léwà jìnnà sí kárí mi èmi ń dá ṣe ìwọ ń dá ṣe ó mú wa súnmọ́ lọ gidigidi tó ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń tara rẹ̀ sóore fún yàn láwọn oore tó àmọ́ wọn ni kò máa dá ṣe nǹkan rẹ̀ tí o sí Ramadan náà subhanallahu wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك